رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا ọlọ́run bá wa lẹ́yìn tí wọ́n ti pa wá láṣẹ nínú síwájú bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ipe ká gbóhùn ọlọ́run ọba gbọ́ ká sì gba ojúṣe òun anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbọ́ ká sì gba alukur'ani gbọ́ bẹ́ẹ̀ ká sì ní ìgbàgbọ́ sáwọn tíra tó ti síwájú ṣùgbọ́n àti sàlàyé bí ìyàtọ̀ ti ṣe ń bẹ láàrin ìgbàgbọ́ tá ń bùkátà ká ní sí alukur'ani àtẹ̀yí tá ń bùkátà ká ní sáwọn tíra tó síwájú. Si ìgbàgbọ́ táǹbùkátà ká ní sí àwọn tíra tó síwájú á nígbàgbọ́ sí àwọn tíra yẹn ló díndín ni bí ọlọ́run ọba ló sọ àwọn kalẹ̀ ṣùgbọ́n ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ kò sí ní tá a fẹ́ fi ṣe wípé ó wá nínú ìwé báyìí ẹsẹ̀ báyìí orí báyìí kò sí ní tá a fẹ́ fi ṣe ṣùgbọ́n alukur'an a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ló díndín a ní ìgbàgbọ́ sí ló ká sì tún ní ìgbàgbọ́ sí lẹ́fọ̀sí wẹ́wẹ́ gbogbo tó wá nú alukur'an a gbọ́dọ̀ mọ̀ pàwá ní báwí àṣẹ rẹ̀ àwa ló báwí ìkọ̀fúnni rẹ̀ àwa ni wọ́n dojú ẹ̀ kọ́ torí pé ọlọ́wọ́n bá fẹ́ wá foríire ọlọ́wọ́n bá fẹ́ wá forí ibú lẹ́yìn eléyìí ọlọ́wọ́n á ní ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sóun ọlọ́run tó ṣe kèfèrí sáwọn màláíkà òun tó ṣe kèfèrí sáwọn tírà òun tó sì ṣe kèfèrí sáwọn ojúṣe òun àtọjọ́ ọ̀gbẹ̀yìn onítàn ti ṣìnà ní ṣìnà eléyìí tó jìnà lẹ́yìn rẹ̀ ọlọ́ni innal ladina amanu dájúdájú àwọn ẹni tí wọ́n gbàgbọ́ thumma kafaru lẹ́yìn náà tí wọ́n wá sá ìgbàgbọ́ thumma amanu lẹ́yìn náà tí wọ́n tún gbàgbọ́ padà thumma kafaru lẹ́yìn náà tí wọ́n tún ṣe kèfèrí padà. thumma izdadu kufra lẹ́yìn náà tí wọ́n á ṣe àlékún àìgbàgbọ́ lam yakunillahu liyaghfira lahum ọlọ́wọ́n ọba kò jẹ́ni tí ó foríjì wọn o ọlọ́wọ́n ọba àti foríjì wọn wala liyahdiyahum sabila kò sì ní fọ́nà mọ́ wọn. áyà yìí tó bá ṣe wípé àwa mùsùlùmí ní bá ń báwí ó yẹ ká mọ̀ pé mùsùlùmí gangan fúnra ara wọn látètè kọ́kọ́ ṣe látòjú ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pín sọ́nà méjì àwọn ẹni tó ṣe pé amanu zahiran wa batina àwọn ẹni tó gbàgbọ́ ní gbangba àti ní kọ̀kọ̀ àwọn abala kan àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn mùsùlùmí àwọn abala kejì amanu zahiran wa kafaru batinan wọ́n gbàgbọ́ lójú ayé ṣùgbọ́n nínú wọn aláìgbàgbọ́ ni wọn àwọn eléyàn ni wọ́n ń pè ní almunafiqun àwọn munafiki ọlọ́dàkùnmọ́ yà wá munafiki tó bá jẹ́ pé mùsùlùmí láyà yìí bá ń bá ó túmọ̀ sí wípé kìí ṣe àwọn ẹni tí wọ́n gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba láyà ìbáwí nítorí pé ẹni tó gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba a kìí sọ nípa tiẹ̀ bó fìgbà kan gbàgbọ́ lẹ́yìn náà ṣáì gbàgbọ́ ó tún padà sínú gbàgbọ́ ó tún padà sínú àìgbàgbọ́ ó wá tún á ṣe àlékún àìgbàgbọ́ wọn kìí sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ ìdí ni pé ẹnikẹ́ni tí ìmánì bá ti lè jókòó sínú ọkàn rẹ̀ kò rọrùn kí ìmánì yàn jáde mo rò pé gbogbo aná la ma ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìgbà tí wọ́n ṣe sulhul hudaybiya sulhul hudaybiya òun náà ní ìgbọ́ra ẹni yé ti hudaybiya ntọ́ fàá tí ìgbọ́ra ẹni yé yìí tó fi wáyé òun náà nípa nàbí wa sallallahu alaihi wasallam gbéra láti Madina wọn wá sí Mẹ́kà nítorí àti bá wa ṣe umra ànábì sì ń bọ̀ wọn ò mú nǹkan àjà lọ́wọ́ nǹkan ìdáàbòbò rẹ ni tí arìnrìn àjò máa mú lọ pa ibà má irú rẹ nìkan ni nǹkan àjà tánàbì mú lọ kí wọ́n ní nǹkan àjà dáàbòbò rẹ ni. Kan, tó nírìn àjò lè má múrú ẹ̀ lọ́wọ́ òun náà ní ìdá Islam kìí ṣe ẹ̀sìn jàgídíjàgàn kìí ṣe ẹ̀sìn dáyérúdáyérú ṣùgbọ́n ẹ̀sìn àlàáfíà ni tí ọ̀fẹ́ yẹn panyárin kò fẹ́ kọ́ ọ̀yànyàn jẹ kò sì gbà kó ọ̀yàn jẹ ìdí nì ló fi jẹ́ pé téèyàn bá rìnrìn àjò Islam gbà fún wípé kó mú nǹkan àjà lọ́wọ́ tí ó fi lè dáàbò bora rẹ̀ tí ó fi lè dáàbò bora rẹ̀ kọ́kàn má jẹ́ pé ìrọ̀rùn lẹni tó fẹ́ pa ọ́ pa ẹnìkan wá bá nàbí sallallahu alayhi wa sallam ó ní ẹ sọ fún mi kí ni kí n ṣe tẹnìkan bá wá dá mi lọ́nà tó ní kí n kó owó ọwọ́ mi wá fóun ṣé kí n kó fún ni ànábì sallallahu alayhi wa sallam ní ọ̀ gbọ́dọ̀ kó fún o tọ́ba wa dojú ìjà kọ mí ńkọ́ ànábì ní bá a fìjà pẹ́ ta tọ́ba wa rí mi páńkọ́ ànábì lálùjáná ni wọ́ wọ̀ tọ́ba ṣe pé mi ni mo páńkọ́ ànábì ní nání ọwọ́ bá a wọ̀ yá àjà ọwọ́ lásán gbàǹdùkú ló sì ń gbé ká kí ló wá lọ fi bá ẹni tó mọ̀ bẹ̀jà nígbà tí wò ní nǹkan kan lọ́wọ́ à ń bọ̀sibọ̀si pé tó bá yẹ pé ìdà ló mú lọ́wọ́ kàmẹ́sẹ̀ sì sọ ìbọn eléyìí ló fà á ló fi jẹ́ pé láwọn agbọn abìkan níbi tí àwọn mùsùlùmí tó yẹ pé ẹ ojú wọn tú ọ̀rọ̀ ẹnu wọn sì ká níbi tí wọ́n ti ń lo òfin Ọlọ́run nígbà tí èèyàn bá fẹ́ travel tó bá sì jẹ́ pé ń travel pẹ̀lú ìyàwó rẹ̀ ni àtàwọn ọmọ rẹ̀ òfin gbà láàyè pé kó gbé bàrìn òfin gbà láàyè pé kó gbé bàrìn torí àyè bàá mà so eléyìí lòfin Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam nǹkan ìjà tí wọn gbé lọ́wọ́ kò ju nǹkan ìjà rìnrìn àjò lọ nǹkan ìjà tí wọn gbé lọ́wọ́ kò ju nǹkan ìjà rìnrìn àjò lọ eléyìí ti ṣe ìdà lásán láyé john idà náà ni kókó nínú tí wọ́n fi jagun ṣùgbọ́n bí wọ́n bá ti rí i pé dà lásán lẹ gbé lọ́wọ́ látòkèèrè rere ni wọ́n ti máa ṣàpèjúwe pé àwọn arìnrìn àjò kan ní rí kọjá yàtọ̀ sí kí wọ́n rí i pé ẹ ọfà dání ọrùn ń bẹ lọ́rùn ọfà ń bẹ lápò wọ́n sì rí i pé ọ̀kọ̀ náà kò gbẹ́yìn nínú tẹ́ ẹ mú lọ́wọ́ àwọn eléyìí ń lọ jagun ni torí ẹ̀ ọ̀wọ́ nǹkan àjà rìnrìn àjò lànàbì gbé lọ́wọ́ ó ti hàn sáwọn ará Mẹ́kà nípa ànàbì sallallahu alaihi wasallam kò bá tìjà wá ó lè jẹ́ nǹkan míì ló gbé wá nǹkan míì yẹn náà sì ní kíni al wọ́n di ànàbì lọ́nà wọ́n ní kò ní í ṣe umra yẹn kàkà bẹ́ẹ̀. àwọn yàjọ ní àsọyépọ̀ ni eléyìí tí àwọn ò fi sọ ìgbà táwọn ò tó gbà fún kíkọ́ wá sí umra sẹ́yìn pé gbogbo bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yọ ọmọ gbọ̀nà kan àbọ̀nà míì ṣe àfihàn sẹ́ni tí ò lágbára lọ́wọ́ pé ó ń mọ̀ ló ń lágbára lọ́wọ́ fẹ́ fi hàn wọ́n so ṣùgbọ́n sáfẹ́ fi hàn pé àwa la làṣẹ ń bí tọ nínú àsọyípọ̀ tí wọ́n á jọ ní wọ́n ní anabi sallallahu alaihi wasallam yóò padà lọ́dún yìí yóò padà sí Madina tó bá dọdún tí ń bọ̀ yóò wá sí umra yẹn kò sì tún gbọdọ̀ mú lọ ju ìdá náà lọ lẹ́yìn eléyìí ìjà àwọn fi ọwọ́ rẹ̀ àwọn fi fi wọlẹ̀ fọdún mẹ́wàá kò tún ní sí ogun mọ́ láàrin àwọn àtànàbì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà tí ẹnìkan a kì í ṣe é mà nínú àwọn kèfèrí Mẹ́kà tó bá fi lè wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pòun ṣe tán láti gba Islam kó wọn gbóhùn lálejò sọ́dọ̀ àwọn Madina kánàbí ò lè ṣùgbọ́n àìbá mà tẹnìkan bá tinú àwọn mùsùlùmí wá tó fẹ́ láti lọ darapọ̀ máwọn kèfèrí Mẹ́kà káwọn ọmọ lè padà. anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sì wọ́n sì wọ́n sì tọ́bọ̀ wí báwọn farama ibi tá à ń lọ gan eléyìí ká apá kan nínú àwọn sábẹ́ lára táwọn bá fẹ́ kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ wọ́n láà gbọ́dọ̀ gbà wọ́n láàyè àmọ́ tí wọ́n bá fẹ́ tinú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn wọ́n ní kí wọ́n gbà wọ́n láàyè ṣé kò sábòsí nínú eléyìí bẹ́ẹ̀ làwọn sábẹ́ bíi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó yẹ kó jẹ́ tit for tat kó dọ́gba báwọn bá ti láǹfààní àti lè gba ẹni tó fẹ́ di kèfèrí láàyè ó yẹ kí àwọ̀ láǹfààní àti lè gba ẹni tó fẹ́ di mùsùlùmí láàyè anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kí ni ń ṣe yín tẹ́ ẹ fi fẹ́ máa ṣe iyèméjì báyìí ṣé ẹ gbàgbọ́ kó jù sí ọlọ́run ọba ni mí ni wọ́n làwọn gbàgbọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ farabalẹ̀ kò sábòsí mẹ́ nǹkan mi bẹ tí wọ́n sọ pé kéèyàn fọwọ́ wọ́nú kó má bínú àmọ́ tí ìbínú yóò tún máa yóò tún máa gbéyàn tí wọ́n máa kẹ́ ah tí ìbá ṣe tọ̀gá wa tó ah, tó tó bá jógede tiwa ni á dà nǹkan rú bẹ́ẹ̀ lọ́mọ lẹ́yìn ọmọ sọ wọn ò dà nǹkan rú àwọn olùmọ́ni ìdí tí Ànábì sallallahu alaihi wasallam fi gbà bẹ́ẹ̀ oní pé kèfèrí gan alára ti mà áá kó tó di kó wọ́n kọ àsọyípọ̀ yìí ṣebí wọ́n ti jọ wà náà kálukú àlàyé rẹ̀ èèyàn mélòó ló ti náà mùsùlùmí lọ bá wọn kó n fẹ́ di kèfèrí. ọgọ́rùn ọ̀nà ọgọ́rùn mélòó èèyàn ló ti Mẹ́kà wá darapọ̀ mára Madina kó ń di mùsùlùmí so àwọn ní ń fẹ́ ká pé ẹnìkan ò di mùsùlùmí má nígbà tẹ́yìn tí wọ́n ń bọ̀ wá bá tẹ́ ẹ bá ti lè bá àwọn lé wọn dànù wọ́n tún padà sí ibi tí wọ́n ti ń bọ̀ kí horo wọn lè bá yánà lẹ́gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ gbé àwọn ni ọjà jù because ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló dìde ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló dìde wípé àwọn fẹ́ lọ Madina lọ di mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé ànábì ọ̀gbà wọn láàyè láti wọ Madina gẹ́gẹ́ bí àdéhùn ìgbà tí wọ́n wá rí wípé kò sí ọ̀nà fáwọn láti wọ Madina darapọ̀ mọ́ àwọn mùsùlùmí àwọn wá lọ mú lumi wọ́n fi ṣe bùjókòó wọn padà mọ́kàmá o fi ṣe bùjókòó ìròyìn tí wàá tàn ká ó dọ́dọ̀ gbogbo ẹni tó fẹ́ di mùsùlùmí wípé gbàtà nàbí ti kọ àkọọ́lẹ̀ kò ní gbà yín láì kẹ́ wá mẹ́tì nítorí ànábì èyí àdéhùn àmọ́ ibi báyìí ni kẹ́ ti lọ́ọ́ máa bá àwọn mùsùlùmí tuntun ibi báyìí ni kẹ́ ti lọ́ọ́ máa bá àwọn mùsùlùmí tuntun mùsùlùmí tuntun wá ń pọ̀ mùsùlùmí tuntun wá ń pọ̀ mùsùlùmí tuntun wá ń pọ̀ ó wá di pé ọ̀nà ibi tí wọ́n sì lọ́ọ́ mú sí òun ọjọ́ ojú ọ̀nà táwọn Quraysh tí wọ́n máa gbé ọ̀rọ̀ káràkátà àwọn àgbà tọ́ba di pé ó kù bi tí káràkátà ọ̀ máa gbà wọ́n máa ń pè àbá ti ma o kápẹ́ wọn kúkú máa lọ mẹ̀dínà wọn o àbá ti ma ẹni tá a fi ṣe ra wa báyìí tọ́ba di pé ètò káràkátà bá tún dúró pin síbẹ̀ ẹni ká má gbà wọn lálejò ni àwọn akọ́lá sọ pé kí wọ́n di múmi ni àbí kí wọ́n má di múmi ni ọwọ́ ta lọ́wọ́ Allah so àwọn sì fẹ́ gbé ẹ̀sìn wọn sá wọn lè máa gbé àárín ẹ̀yin kèfèrí ẹ̀sìn ní káwọn mùsùlùmí ọmọ gbà wọn lálejò ilẹ̀ ọlọ́run ọba fẹ́ wọn ti fi ibòmíì ṣe ọ̀rọ̀ yìí dojú wọn àwọn olùmọ̀ wa ní ara hikima tó wà ń bẹ̀ nígbà wọ̀ kàn kàn mọ́ àmàdínà ni ẹlẹ́kejì ó ní wípé talẹ́ni náà tí ìmáàní ó jókòó lọ́kàn rẹ̀ ibi tá à ń lọ gan-an tí ó ìsìláàmù yìí yéké tí ó sì máa dáadáa tí ń bẹnu rẹ̀ tí ó tún á lọ di kèfèrí wàláhì kò sí ẹ mú wá ẹ má pèjúwe rẹ̀ wá ẹni tí ó fi islam sílẹ̀ tí ń tún lọ sẹ̀sìn mí ẹ̀ ní rí i tẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ mú wa asla imani ò sí lọ́kàn wèrè wọn tí wàá ti sí imani lọ́kàn kí ni ò lè ṣe kò sí tí ò lè ṣe torí ẹ ẹ rí pé nìkan ó fi islam sílẹ̀ wọ́n lè ké mr bello àti ọjà mr bello ọ̀ àdára sọ́ọ̀sì wọn á trinẹ trinẹ trinẹ títí tí ó fi di pàìtọ́ tó bá ti di pàìtọ́ ní wọn bá di pé pàìtọ́ bello ní wọn bá wọn sọ̀rọ̀ o torí kí wọn lè bá fi ṣe fọ́rífọ́rí fẹ̀yìn kékeré ni àìmọ̀ bello tí ó wọ̀ náà torí pé kìí ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ọ̀sùlán kò lè ṣeé ṣe kódà kẹ́ ẹ tún máa fowó kẹ́ ẹ tún máa fi kún mọ́tò kẹ́ ẹ máa fi kúnlé fún wàláhì kò ní fi bilal wọ́n gbé àpáta ńlá lé níkùn nínú oòrùn tó gbóná kankan kan mẹ́kà torí kó lè bá a di ń sì sọ pé ahadun ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì ọ̀kan ṣoṣo ok kò pé ahadun náà ló wì ọlọ́run sì rán abubakar sí àánú sí abubakar ọkọjá gba ọ̀dọ̀ bilal àánú sí ṣé torí islam tó gbà náà ni ọ̀dà ìwọ olówó bilal mo fẹ́ rà ah, ọ̀wọ́n iyekíye mọ́ra. Ah, báyìí ní Abubakar ṣe rà tí Bilal dominira Islam náà ló ṣe kú àbí ṣe Islam Islam ni a sì ti sọ fún yín nípa àwọn ẹni tí wọ́n lọ náwó lé lórí tí wọ́n sọ wọ́n di ọmọlẹ́yìn Paul ní Sudan wọ́n ti wá wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti gbẹ̀sìn mọ́ wọn lọ́wọ́ wọ́n ti di ẹlòmíì wọ́n á kó wọn sínú ọkọ̀ ojú omi láti Port Sudan wọ́n kó wọn lọ sí Alexandria ní misra nígbà tí wọ́n wà ní ọkọ̀ ojú omi àwọn àwọn pastor pastor, àwọn missionaries tí wọ́n lọ sọ wọ́n di kiri ó so ọ̀nà ni wọ́n wá wà ni wọ́n wá bi àwọn èèyàn ẹlẹ́rìí pé tọ̀ lẹ́yìn tí ẹ ti gba ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yìí báyìí o. kí ni tí ń tún wù yín nù gbèsè ayé yín pé fẹ́ achieve àwọn yẹn bá ń dàn pé wallahi fil haqiqa fil haqiqa ay fil haqiqa fil haqiqa wallahi anihna nabga Makkah Makkah ló wà ká sí àjì ah ẹ̀yin tá a ní ká kó lọ ibòmí kẹfà wọn mùsùlùmí náà wallahi nabga Makkah. ẹni ìhìnà dàírí mẹ́kà mẹ́kà là ń fẹ́ subhanallah bẹ́ẹ̀ ni imani tó bá fi kò tí ì ráyè jókòó lọ́kàn tìǹnì ló fi lóun fi islam lẹ̀ torí bó ló náà ń ṣe islam ebi wọn ń pèrún kì í lọ tẹ́lẹ̀ náà bí sì ṣe ń kírun náà ní tún sóòsà bí ti ń kírun ló tún de nǹkan mọ́ra dè má kò sì fi jọ́ kan gbọ́ ló gbọ́ látìgbà tilẹ̀ ti má dìgbà sùúrì àfi kó tún ṣe nǹkan míì. sẹ́yìn kérò àwọn eléyìí bí ìgbà téèyàn ń tọ̀ nǹkan àwò tí ń dán àwò àwò tí ó dùn jù àwò tí ó mú jùrú wọn kò kò sòro ẹlòmíín ní sìn akramakumullah innal ó ti ń sọ Islam àárẹ̀ kan rọra ṣe ni ìgbà tá ṣe ẹsìn mọ̀ ìyàpọ̀ hospital la wà wọn lè bó hospital ṣáàjì tí wọn wá chaajì yẹn ti pọ̀ jù so àwọn wá fi ń yẹ pé àfikẹ́ sanwó yẹn tó bá sanwó yẹn gbogbo bílẹ̀ bá tún ṣe mọ́ ti ń sùn sí chaajì yẹn tó máa pa àti ní fi yín lẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ̀n ni so ńgbà tí wọ́n á rí pítọ̀ wọ́n á rán yẹn sáwọn mọ́ṣáláṣí ẹ dákun ọmọ ìyá mùsùlùmí kan ń sàárẹ̀ ń bùkátà ràn lọ́wọ́ owó tí wọ́n sì ní wọ́n fẹ́ san ó jẹ́ eight hundred thousand Eight hundred thousand tí gbogbo yẹn bá ti gbọ́ mọ́ṣáláṣí kó tó ọlọ́wọ́n bá san ọlọ́wọ́n bá san kálukú ọmọ túlẹ̀ ni subhanallah Imam sáà ni ẹ iye tí kálukú bá ní ó ń tọrọ ń ṣíṣì àsáàrí four hundred naira dájọ́ nínú eight hundred thousand naira ebi bí ṣe ṣẹlẹ̀ nu ah kọ́nà bọ́ lọ mọ́ṣáláṣí gbogbo ń lù bọ́ lọ mọ́ṣáláṣí gbogbo ń lù ẹnìkan ọ̀ha ọ ń kẹ́kọ̀ọ́ nílùú lárúbáwá kan ọwọ́ ahásílé wọn lọ mọ tó ṣe tíkẹ́ẹ̀tì rẹ̀ tí ì padà ọ̀sáhà ọwọ́ awá ìrànlọ́wọ́ wá sílùú yìí so ń tì lọrin wá ìrànlọ́wọ́ bọ̀ wá sílùú yìí ọmọ ilé kí ó nífa mo rò ká kíyèsí torí tó wáá pín wọ́n bá ríran lọ́wọ́ ọmọ ilé kí ó yẹ kó rí ńlọrin ju ìlú yìí lọ. torí gbogbo bẹ mọ́sálásí pọ̀ díẹ̀ ń bẹ ẹ̀sà wà wá bí wọ́n á lọ lọ mọ́sálásí ńlá àwọn rí two five tó tún wá bí àwọn náà bá rí so tíkẹ́ẹ̀tì ẹ̀ẹ́ ń sì wá nǹkan bíi one fifty thousand nígbà náà torí ta lọ àbọ̀ lọ́gbọ́dọ̀ rà tó bàbá ní ká na ẹsẹ̀ wa tayọ bá sọ ọ̀bùra wa ti ṣe ma ẹsẹ̀ ọ̀yọ́ ọ̀tà àwọn èèyàn dá ìwọ̀nba tí wọ́n ní tó bá jẹ́ pálá rẹ̀ sẹ́ríbi táwọn máa ti ń kó tọrọ kọ́bọ̀ sísì jọ bẹ́ẹ̀ làwọn tá a wí ọ̀lọ́ba wọ́n ràn wọ́n sí ni wípé ṣé ẹ ti wá ró ìsàn àti ìrìsàn àbàyìn sàn látúbùyìn lówó kù eighty thousand péré ṣe náà wà ní àbí two hundred la pè eight hundred péré sí náà gbogbo owó tó bá ti ní nọ́mbà àbùkù bá àwọn ṣetán láti kọ check one million fún yín nìsí ẹ sin two hundred ẹ fi two hundred tún lọ́mọ fi tọ́jú ara ńlẹ̀ àmọ́ o májẹ̀mú onípẹ́ kẹfẹ́rì ẹ̀mọ́ yìí ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ òun náà wá pé ńgbà táwọn dàrú táwọn dàrú bàbá bí ní tó ọgbọ́n wò lẹni tí ọgbọ́n fẹ́ gbọ́n náà ṣe di kèfèrí nu àrùdù ó sì máa mọ́nítọ̀ rẹ̀ bí ọmọ sùkúù subhanallah ẹ dákun tí o ní islam sọ fẹ́ nìkan pé ààbọ̀ sanwó kínní kan tọ́ba tọ́ba gba islam pé kínní abẹ́dẹ́ àyìnbáyọ̀ ọ̀mùtítọ́ wá bí tó sì jẹ́ kèfèrí tí wọ́n á ràn lọ́wọ́ pé à lẹ́yìn bó ṣe wáyé àlè fún ọ lówó torí tá a bá fún ọ ọtí náà ló tún fi lọ ó sì lọ túnra rẹ̀ ṣe ó tún wá kọ́dà àdá màmá ó lò náà ní kọ́rọ̀ tá a bóun sọ tó ń ti búrí òun ṣe ń kárin jọ̀ ń pẹ̀lú ọtí wọn ò bóun sọ̀rọ̀ ẹ̀ rí torí mo kó fún débi pé tó bá pé tó gbé ẹnu jáde ó sì lọ wàláyà wá kọ́dà ń dá màmá ìrànlọ́wọ́ ló ń wá wa so òun ti mọ ah, láti bí oṣù mẹ́fà òun ò mú ma ìgbà náà gbà kìí ṣe mùsùlùmí àti sọ pé dandan kó di mùsùlùmí kó di mùsùlùmí kó di mùsùlùmí torí pé ọgbọ oúnjẹ tí ọba sọ máa ń kọ sàmà mà pé nu ṣíṣe dáadáa ṣíṣe dáadáa ṣíṣe dáadáa séèyàn ọlọ́run lè rọ kó di mùsùlùmí jọ kàn kó sọ̀rọ̀ fọlọ. torí di eléyìí báyìí anabi sallallahu ọgbà níbẹ̀ yẹn nítorí kò sí bí imáni ó sì wọnú ọkẹyàn tí islam yìí wàláì tó filẹ̀ kò sí tó filẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe islam àwọn òbí rẹ̀ ò ṣe islam wọn adẹ́yẹ sí wọn ò fẹ́ rí wọn alẹ́rù ń bá wọn wọn àmọ́ bọ́ wọn ṣèṣe máa báyìí rẹ lọ́jọ́ wọn ò lálẹ́ jẹ́ nà rẹ lọ́wọ́ ìwọ sáà ti máa ń ṣe dáadáa sí wọn àwọn ọba máa ṣe dáadáa sí wọn àdáàdì mo ní kí n kàn pè yín kí n béèrè àlàáfíà má mi ṣe dáadáa ẹkùjọ mẹ́ta ẹ mo gbé kíní kan ránṣẹ́ ọmọ fìjíṣẹ́ fún yín kálukó tú kálá àlàáfíà. àyà yìí ó sì lè jẹ́ pé kìí ṣe pé àwọn mùsùlùmí gangan ní báwí ó bẹ̀rẹ̀ ni pẹ̀lú àwọn tí ètú ọ̀jẹ́ mùsùlùmí láti pilẹ̀ pé wọ́n gba ànábì kan gbọ́ wọ́n ṣe kèfèrí sẹ́nìkan nínú àwọn ànábì ó lè jẹ́ pé lọ́lọ́run sọ títí tó fi wá dórí ta nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí imaamu Qurtubi ṣe fi yé wa ń bí. wípé innal ladhina amanu dájúdájú àwọn ẹni tí wọ́n gbàgbọ́ bí àwọn ẹni tó gba nàbí Musa gbọ́ alayhi salam tá ń pè láwọn Yahudi àwọn ọlọ́jọ́ sátidé asabetiyuna. As àwọn ọlọ́jọ́ sátidé la ta'du fi sabt àwọn ẹni tó lọ ń sọ fún pé láti sin lọ ẹ gbọ́dọ̀ tún jáde lọ pẹja mọ́ lọ́jọ́ sátidé nítorí pé tí wọ́n bá jáde láti lọ pẹja lọ́jọ́ sátidé ta'tihim hitanuhum shurra'a àwọn ẹja tí wọ́n fẹ́ pa wọn a máa ti ka ara wọn kóra wọn jọ léfòó sókè òkun ọwọ́ lẹ́ẹ̀fì máa kó wọn dà ságbọ̀n àmọ́ wa yawma la yasbituna la ta'tihim àmọ́ tí o bá jọjọ́ sátidé ìní wọn bá lọ láti lọ́ọ́ pẹja ẹja kan ò ní wá èyí ò ṣe wàhálà dọ́ba kò ní rẹja pa àwọn ọlọ́jọ́ sátidé nù àwọn yahudi àwọn tí wọn wọn ní aliyomul muqaddas ọjọ́ mímọ́ iná lọ́jọ́ sátidé wọn sì nà wọn sọnù wọn mọ̀ kọ́ yawmul jumu'a àní bó ṣe wọ ọlọ́run kadhalika yudillu Allahu man yasha bọ́ọ̀lù ṣe máa fọ́nà bí ṣe máa ṣe tó bá fẹ́ lọ́nà nù adúpẹ́ àwọn tí wọ́n gba ànábì Musa gbọ́ thumma kafaru ay kafaru bi Uzair wọ́n gba Musa gbọ́ aleyhi salamu wọ́n sa ìgbàgbọ́ sí Uzairu bẹ́ẹ̀ ni òjíṣẹ́ kan ló náà jẹ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run báwo wá ni Musa jẹ́ tí Uzairu ọ̀jẹ́ rò pé yé wa sẹ́mi ìpè àwa mùsùlùmí amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun. آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله àwa kì í ṣe ìyapa láàrin àwọn ànábì Ọlọ́run gbogbo wọn ni tiwa àlọta tíra tí máa dárúkọ ànábì kan kí lè máa sọ náà rí aleyhi salam ọlọlọrun kọ bá yàtọ̀ sáwọn tí èsè mùsùlùmí tí wọn ni wọn mà gbogbo àwọn ànábì yòókù wọn fẹẹlì àwọn òjíṣẹ́ ọlọ́run yòókù wọn ò ní wọ́n fẹ́ẹ̀lì àbí kí wọ́n parọ́ má wọn pọ́ máa zina ni wọ́n àbí kí wọ́n pé gbogbo ànábì ló fẹ́ẹ̀lì jésù nìkan ló páàsì àbí kí wọ́n parọ́ má wọn pọ́ ànábì kan ó mutí ó lọ́ba bọ́ sí hòhò ara tí wọ́n kọ sínú bíbélì nù ó mutí yó torí tọ́lọ́ pọ́ ànábì nù hànú fa baba ńlá kejì fún ọmọ èèyàn pé ó mu ti yó ẹ̀sùn ẹ̀ kékeré àti mu ti yó ọpọlọ ti ọsọsọ ẹlẹ̀ lọ́ba bọ́ ò wọ́n á ní gbogbo àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá ti rí baba wọn wọ́n gbójú sọ̀hún wọ́n gbójú sọ̀hún ṣe tó fẹ́ wò di baba rẹ̀ àbẹ́yìn fẹ́ wò di baba yín pé kíni náà nígbà tẹ́nìkan tó ní wa anabi sallallahu alaihi wasallam ṣé gbogbo tá a bá ti wọlé náà láàmú àtọrọ yọ̀ǹda tó bá fẹ́ wọlé tọ màmá òun òun á máa tọrọ yọ̀ǹda ọ̀fẹ́ rí di màmá rẹ ni a ah! ara rẹ bá rọwọ wọ́n tó máa já wọlé lọ bá ìyá rẹ já wọlé lọ bá bàbá rẹ Islam ọ̀faramọ́ tó báyìí àwọn èèyàn yìí wọ́n parọ́ bẹ́ẹ̀ wọ́n nígbà tá nàbí inú amutí tán gbogbo àwọn ọmọ tó máa ti rí wọ́n gbójú sàn gbogbo àwọn tó máa ti rí wọ́n gbójú sàn àyàfi ọmọ rẹ̀ kan ọmọ rẹ̀ kan tó rí un òun wá tẹjúmọ́ di bàbá rẹ̀ pé wọ́n á ń wò di bàbá rẹ̀ nígbà tí bàbá wa jí bàbá wa bá garando lórí rẹ̀ tí ń wò di rẹ̀ bàbá wa ní kò jó yí ọ ẹrú làwọn àrọmọdọ́mọ rẹ ọ máa ṣe fáwọn àrọmọdọ́mọ yòókù rẹ bẹ́ẹ̀ rí nǹkan mẹ́wọ́n bí bàbá ṣe pè pé èpè wá mú làwọn ọmọ rẹ bá ya dúdú àwa nù <laughs> wọ́n ní sẹ́yìn rí i pé gbogbo ibikíbi láyé ẹrú lèèyàn dúdú máa ń ṣe fún yàn funfun. ah a'udhu billah gbogbo àwọn àlọ́ lóríṣiríṣi ń gbẹ́nú ẹ̀ tó ń kójọ báyà wọn èka débẹ̀ wọn èka débẹ̀ torí pé ọba wọn náà wù ọjọ́ bó so jẹ́ ń bẹ̀ wọn. wọ́n gba Musa gbọ́ wọ́n sá ìgbàgbọ́ sí Uzair thumma amanu lẹ́yìn náà wọ́n tún wá gba Uzairu gbọ́ wọ́n ti kọ́kọ́ gba Musa gbọ́ wọ́n ṣàì gbàgbọ́ sí Uzairu lẹ́yìn rẹ̀ wọ́n gba Uzairu gbọ́ thumma kafaru ìgbà tí wọ́n rí Musa máa wọ́n gba Uzairu gbọ́ wọ́n sì ti kọ́kọ́ ṣàì gbàgbọ́ sí Uzairu báwo ni wọ́ nígbà tí Musa ń bẹ Musa ò sí má wọ́n gba Uzairu gbọ́ thumma wọ́n rí Uzairu wọ́n sá ìgbàgbọ́ sí Isa ọmọ Maryam alayhi salam. thumma izdadu kufra lẹ́yìn rẹ̀ wọ́n tún wá sàlékún àìgbàgbọ́ sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àjẹpọ̀ àwọn Yahudi nù ẹni ńgbà tí Musa ń bẹ láyé wọ́n gba Musa gbọ́ wọ́n sa ìgbàgbọ́ sí Uzairu ìgbà tí ò sí Musa má wọ́n gba Uzairu gbọ́ wọ́n sa ìgbàgbọ́ sí Isa ọmọ Maryama nígbà tí wọ́n ti sa ìgbàgbọ́ sí Isa wọ́n ní Isa ọmọ zina ni wọ́n ní Isa òpùrọ́ ni kìí sòjíṣẹ́ kan báwo wá lọ́lọ́run wá sí ní rẹ́ni tí wọ́n ránṣẹ́ sí pé kó sí òun jọ máa zina lọ a'udhu billah wọ́n tún wá ṣe àlékún àìgbàgbọ́ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àìgbàgbọ́ tí wọ́n ṣe sànàbí ó tún wá le ju tí wọ́n ṣe sí Isa lọ torí pé Isa ọ̀kan nu wọn ni nínú àwọn bànú Israẹla ni àmọ́ nàbí Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn Lárúbáwá ni àìgbàgbọ́ tí ṣe sànàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ju ètò wọn ṣe sí Isa lọ tẹ́ bá wò láti pilẹ̀ anabi Ibrahim alayhi salam nígbà tó ń dé àwọn anabi ti síwájú anabi Ibrahim ṣùgbọ́n nígbà tí anabi Ibrahim dé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn anabi tí wọ́n dé lẹ́yìn rẹ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni Ibrahim ò tètè bímọ ọlọ́run fún ní Ismail aleyhi salam lẹ́yìn Ismail ọlọ́run tún fún ní Ishaq Ishaq ńlọ́bí Yaqub Yaqub aleyhi salam òun ló bí àwọn ọmọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan méjìlá tafsir kanu àbọ̀ òun ló bí àwọn ìran méjìlá tafsir kejì nu ti ṣe ìran yahudi àtinú àwọn ìran àtinú àwọn ọmọ òun ni gbogbo àwọn anabi tó wá jáde tó fi dórí anabi Isa alayhi salam kò sí kan tó gbọ́dọ̀ anabi Ismail wárí anabi Ismail yìí ó sì di lárúbáwá kìí ṣe lárúbáwá tó rákpá anabi ibrahim yìí ṣe lárúbáwá àmọ́ ńgbà tó bí ìyàwó ẹrú rẹ̀ bìnrin hájára tí ìyàwó rẹ̀ sárátà tó fi fún tó bùn òun ló bí ismail fún owú kò wá jẹ́ kí ìyá ńlá wa sárátà ìyàwó anabi ibrahim aleyhi salam kó fojú Hajara tọjẹrù rẹ̀ balẹ̀ má báyìí la nabi Ibrahim yà wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run ó mú Hajara tọmọ rẹ̀ ó mú ọ lọ sí ìdí Kaaba Rabbi inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram mo ti mú abala kan nínú fámìlì mi o mo mú wọn lọ sí pápá tí kì í hu koríko bẹ́ẹ̀ ni mo kàrí dọ̀la pápá tí kì í hu koríko tó bá di tí koríko kan wù wọ́n ímpọ́tù ìpẹ́ rẹ̀ wá ni tí wọ́n wá ń ṣe gbogbo ẹ̀ báṣubàṣu tẹ̀ mọ́ pé dúfọ́ lọ́hùn òjò ń rọ̀ wọ́n máa gbanu wọ́n máa bọ́ lọ́hùn irú kínní jojúmọ́ ní yọ̀yàn lẹ́nu ọjọ́ gbé ẹnu ẹ sọ́n ọmọ kó bá àwọn ẹrú ọlọ́hùn ìdẹ̀ra ńlá ni wàláhì àwọn kan wà jójúmọ́ ni wọ́n ń kírun kọ́ lọ́wọ́ rọ̀jò ọlọ́run yìí rọ̀ kése torí pé wọ́n sẹ́lọ̀ nfa ibẹ̀ nǹkan àbá wa sọ̀tẹ́ kàmá bẹ́ẹ̀ lọ́ọ̀ ni pé wọ́n lọ́n òjò alálùbáríkà ni kò rọ̀ fún wa èyí tí ó wọlé má rọ̀ fún wa èyí tí ó kó wa ní dúkìá lọ má rọ̀ fún wa èyí tí ó gbé wa lọ́mọ lọ gbé wa lọ ọlọ́run má rọ̀ fún wa nítorí kẹ́ máa ṣàdúrànù táwọn fi lè tì í kọ́ máa rọ̀ àwọn aláìlérò tí ọ̀gbọ́n ń sì ń jẹun bójú ọ̀bá rọ̀ ibo lẹ̀ bá ti róúnjẹ báyìí anabi Ibrahim fìyàwó rẹ̀ lẹ́nu àwọn èèyàn wọn kì í gbébẹ̀ rárá rárá torípa anabi Ibrahim àtọmọ rẹ̀ Ismail nígbà tí Ismail dàgbà àwọn ni wọ́n padà kọ́ Kaaba yìí ṣùgbọ́n lọ́n ti fi hàn nẹ́bí Ibrahim aleyhi salam bíbẹ́ ni Káàbọ̀ wà ọlọ́run ní kó lọ fi ìyàwó àtọmọ rẹ̀ bẹ̀ torí ẹ̀ náà ló náà sọ pé abala kanú fámìlì mi mo ti mú wọn máa gbé pápá tí kìí ṣe àbírúgbìn nídìí ilé ìwọ ọlọ́run ọba àbọ̀wọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló àtọmọ sì tún jọ kọ́lé o ọlọ́run ti fi hàn kó tó dìgbà báyìí ìyá ń jọmọ́ ọmọ òró mi mú torí pé ọwọ́ nǹkan tí bàbá kó wá pẹ̀lú wọn yóò tán náà ni ọmọ òró mi mú ọmọ ń ké ìyá dìde nínú dààmú ó lọ síbi wà àpáta ńlá ni ó gun orí àpáta yìí lọ ó wù ọ̀kan bóyá wọ́n jẹ́ rẹ́ nìkan nínú àwọn èèyàn ṣé àwọn obìnrin ayé ìsìn lè gbà bẹ́ẹ̀ ìyàwó kan yóò máa bẹ pẹ̀lú ọkọ ìyàwó kejì á mú lọ sí jìnnàjìnnà kí ló dé tẹ́ fi ṣe bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run ọba ni a obìnrin mi ò ní mọ̀gbà tí ò ní tí ó sọ pé kò ní da fàṣẹ náà kẹ́ ẹ máa wo ìyàtọ̀ láàrin àwọn obìnrin rere àtàwọn obìnrin kàtá torí pé ńgbà tí Ibrahim ń lọ aleyhi salam Hajara yìí dì mú torí ngbà tó rí pé hè kò mà sí ẹ̀dá abẹ̀mí kan bì kí ló dé tó o fẹ́ kó wa dà síbi anabi Ibrahim ò lè sọ̀rọ̀ ṣé owú náà ni wọn amúyàmúyàwó kú o lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ látàgbọn Iraq àbí Philistine tó fi wọn mú wá sí Mẹ́kà ìrìn oṣù kan lórí ràkúnmí àwa arígbòmí tá a lè fi sí pé wọn máa gbádùgbò míì tó fi wá jẹ́ pọ́nà túnútúnú ẹsẹ̀ làákà ẹ̀mẹ́ yẹn o ntọ́lọ́n fẹ́ mú jáde oná la nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣébi tẹ́ fi wá sí lónìí anabi ibrahim ò lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ gidi yàtọ̀ sí àwọn ọkọ òfò bẹ́ẹ̀ ni tó o bá já ọwọ́ ẹ̀ kú lára máa gba etí ẹ̀ rárá anabi ibrahim sọ ó tún bí ìyàwó lọ́wọ́ ni abọ́lọ́n ló ní kó o ṣe bẹ́ẹ̀ ni anabi ibrahim ni bẹ́ẹ̀ ni subhanallah ìyàwó wa ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lan yudayya'na Allah ọlọ́run ọba ò ní fi wá ara rè báyìí la anabi ibrahim lọ tọ ọmọ pé wọ́n fẹ́ travel ìyàwó rẹ̀ ń sunkún gáràjì gbogbo èèyàn ń bẹ̀ wọ́n lọ láyọ̀ wọ́n ó dé láyọ̀ pàṣẹ sí pé wọ́n lo ogun Liberia àbí Darfur tọ ìgbà tó ọmọ wa ń sunkún tí ntí wọn kó wa tán ìyàwó yìí Hajara wọn bá dìde irú àwọn ọkọ dáadáa tó ẹ kọ sọmọ nufa Hajara orúkọ ta ni ìyá anabi Ismaila aleyhi salam èsì tọkàn lọ wá wó kọkàn tí ò ní túmọ̀ ọ lẹ mọ́ ọmọ lórí mọ́mọ́ bá dàgbà wọn á béèrè ẹ dákun sá kí ni túmọ̀ ó kọ yìí àwọn ọmọ ọ àwọn ọmọ nínú èdè ọmọ nínú èdè lárúbá àrírí àsìgbọ́ àwọn dictionary wa gan kò sí mbẹ́ so ìlọ gbé ma ti mú kẹkẹ ma dé ipe tọ hajara nbẹ náà ọkọ tó dáa hajara bá gbéra kúrò níbi tí wọn wà ó di ọ̀nà ọ̀sọ́fà sọ́fà ó dàbí kéèyàn gbéra láti bì láti bì tí láti bì tí Kaaba wà síbi tí sọ́fà wà ó dàbí kíká gbéra láti bì wọn dábàá yìí dé àárín tá a ti yà sí ọ̀nà ìsàlẹ̀ ń bẹ̀ ọ́n ó rí sọ́fà lọ́ba lọ lọ́ba gun rí òkè òkè ńlá ni amánìsìn wọ́n ti mú balẹ̀ so ọba gun rí ọba wù ọ̀kan bóyá ó rí ẹ̀dá àlàyé kan tí ó ti ràn wọn lọ pẹ̀lú mi kò rí nǹkan kan àti bẹ́ẹ̀ ló tún gbéra ó di márùwà sọfá sí márùwà yóò fẹ́ lé ní kìlómítà ẹyọ kan yóò fẹ́ tó kìlómítà méjì tí ó jù bẹ́ẹ̀ lọ àbí kọ́ má tó bẹ́ẹ̀ tán so ìwọ̀n ń lọ láàrin sọfá sí márùwà sọfá sí márùwà sọfá sí márùwà lẹ́ẹ̀méje lílọ ìpààrà kan pípadà ìpààrà kejì lílọ ìpààrà kẹta ìpadà ìpààrà kẹrin lílọ ìpààrà karùn pípadà ìpààrà kẹfà lílọ ìpààrà keje ńbọlá ti bẹ̀rẹ̀ ńbọlá parí sí abẹ̀rẹ̀ ní sọ̀fà àparí sí marwa tó bá tún ti dé marwa yẹn yóò tún gorí òkè apátá lónà kìí ṣe bíbẹ̀ ṣe wà ní ìsinfa tí ń dán tí wọ́n ti lẹ̀ sìrámìkì mọ́ táwọn èèyàn omió tún máa fi tún ẹsẹ̀ wọn sí ẹsẹ̀ tó ti là ẹsẹ̀ tó ti bẹ́ wọ́n tún máa bí òkúta àgbèsẹ̀ wọ́n lò fún nìsín. La ilaha illallah kẹ́ẹ̀lì bá a mọ wàhálà tí yàn yẹn ṣe ilẹ̀ tó yẹ pé máa tọ̀ máa tí wọ́n ń travel báyà láti Mẹ́kà lọ Mẹ́dínà máa fi bílẹ̀ ṣe rí sàpèjúwe kò síná kò sómi kò sí ẹ̀dọ́ alààyè kan ní lọ ní bọ̀ ní lọ ní bọ̀ tó bá tún ti dórí àpáta yóò tún gùn yóò tún wọ ọ̀kan tó bá tún padà débi ẹsẹ̀ bí kèsè ẹ̀kan náà ló wò ebi tí wò lẹ́ẹ̀kan yóò tún tún wò àyíbá àmọ́ bóyá àwọn èèyàn ti ń kọjá nìsí. orí lílọ bíbọ̀ ẹni àìwá lọ́nà fi ṣe lẹ́sìn inna safa wal marwata min sha'airillah faman hajja albayta aw i'tamara fala junaha alayhi mama yìí kó tó padà dé à ọlọ́run ọba tó bá fẹ́ ràn ọ́ lọ́wọ́ o ò bùkátà kí bàbá rẹ ọbẹ̀ láyé àbí ìyá rẹ tí ọba sì ní ràn ọ́ lọ́wọ́ ọba àjábì ìyá mẹ́ta àbí bàbá mẹ́ta kò sí nǹkan tí o ní fi rí nǹkan kan mo rò pé yé wa so nítorí di eléyìí báyìí kí ìyàwó tó padà dé ọba kómi ti fẹ́ gbọ́mọ lọ. Ah, ah láti bo ìyá wá ntọ́ mo mú lọ ìyá ò sí mbẹ̀ tómi fi dé omi yìí tún á dé ó tún fẹ́ pọ̀ mọ́ níbi tó pọ̀ dé torí pé nbi tí anabi Ismail aleyhi salam tí ń ti sunkún tí ń kérora tí ń sunkún tí ń kérora tí ń fẹsẹ̀ jẹ́lẹ̀ tí ń fẹsẹ̀ jẹ́lẹ̀ fífi jẹ́lẹ̀ kan fi jẹ́lẹ̀ báyìí omi tuyọ̀ ni nígbà tí ya dé ẹ máa wọ àwọn ẹ̀yà rí yàtọ̀ sí wọ àfọ̀sẹ́ àwísẹ́ wọ́n máa jẹjẹkújẹ tí gbogbo eyín dógún mọ́ ọ lọ lórí pé àwọn sóògùn ẹ wá wò tẹ́ bá gbọ́ lọ́n gbọ́ tẹ́ bá gbọ́ lọ́n gbọ́ lódodo ọlọ́run lè mú kí nǹkan tẹ́ lérò ọ̀sẹ̀ lẹ́gbẹ̀nu yín wípé ìwọ àpáta ìsídìí kò ń bi tọ́ wa wàláyé kò ń bi tọ́ wa tí ìmánì rẹ̀ bá lágbàá ìyá wa sọ fún mi nígbà tí ń bá yẹn sọ̀rọ̀ wọ́n ní zem zem zem zem kóra lọ́pọ̀ kóra lọ́pọ̀ mọ́sàkámá mọ́sàkámá ibi ìnà dúró sí bómi ṣe dúró nù. anabi sallallahu alaihi wasallam ni ọlọ́nkọ́ kẹ́yà anabi ismail tí o bá ṣe àdúrà tó ṣe ọ ni kò bá di odò ńlá tẹ́kọ̀ gbogbo mọ́kà náà ìyá omi ń jẹ̀yàn kí ni kò bá di tàn kò bá di odò ńlá àmọ́ wa ọlọ́run gbà bí ìgbà téèyàn ń pa nǹkan láṣẹ pé zem zem kójọ kójọ sójú kan náà má sàn kójọ sójú kan ó sì dùn ó torí ẹ omi yẹn máa ń bẹ́ ń bẹ́ dòní kọ́ máa gbẹ ń bẹ́ ń bẹ́ dòní kọ́ gbẹ omi yẹn nígbà tó bá wọ Káàbà báyìí tó bá rọra wá sagbọn bíi ti Aswad wà tó wá rọra rìn díẹ̀ síwájú tó ń lọ síbi tí mọ̀kọ́mù Ibrahim wà téèyàn bá pọ̀ dáadáa wò lẹ́lẹ̀ wọ́n á rí cycle ń bẹ́ẹ̀ wọn kọ bẹ́ẹ̀rọ zamzam ibi tó dò yẹn wà nù ibi tó ti sẹ́yọ nù wọn ti wá ṣe páìpù sí lóríṣiríṣiríṣiríṣi lábẹ́ ẹlẹ̀ tí o lè lọ wòran rẹ̀ tó wọn gbẹ kan ojú ojú sun omi gan so wọn á ṣe páìpù sí lọ́pọ̀lọpọ̀ tí ń fà jáde tí wọ́n bá ń fún gbogbo ilé ayé yìí mu kò ní gbẹ so báyìí àwọn Yahudi àwọn wò pé ńgbà tó yẹ pé gbogbo ànábì agbọn ishaq tó bí yakub yakub tó bí àwọn bàbá bàbá wọn agbọn wọn ni àwọn ànábì ti ń jáde ismail látijọ́ tí òun ti tara ibrahim jáde ismail onìkan ló dára rẹ̀ rí ismail ń gbé mẹ́kà ní ìgbà tí àwọn ẹyẹ tí wọ́n rí pómi ń àwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí ní fi bẹ̀ sí ibùgbé torí pé tí ẹ bá ti rẹ́yẹ lókè ẹ gbà pé omi ń bẹ lágbègbè ni tí ò bá sómi lágbègbè ẹyẹ ò lè gbé bẹ̀ o ìgbà tí ẹyẹ ti ń fò lókè àwọn arìnrìn kọjá wọ́n fura mọ̀ pé omi gbọ́dọ̀ wà ní agbègbè yún wọ́n wá ń wá ibolomi lè wà títí kálukú fi rìn dé ibi tí Kaaba wà kálukú fi rìn dé ibi tí Kaaba wà wọ́n wá máa bi ìyá anabi Ismail àti Ismail léèrè pé sáà lè máa gbé ọ̀dọ̀ yín sáà lè máa gbé tòsí ọ̀dọ̀ yín ẹ máa gbé bẹ́ẹ̀ bí ìlú ń péjọ tí ń jẹ́ Mẹ́kà lónìí nù bílù ṣe ń péjọ nù bílù ṣe ń péjọ nù àwọn àkọ́kọ́ ẹ̀yà tó wá kọ́kọ́ gbé àyíká wọn wọ́n ń pè wọ́n ní Jorohom àwọn ẹ̀yà kan ni wọ́n ń pè ní Jorohom wọ́n tilẹ̀ Yaman wọ́n ti bẹ̀ wá ọ̀dọ̀ wọn wá ní anabi Ismail tí wàá péde Lárúbáwá ló fi jẹ́ pé àwọn ẹni tó ń gbé agbọn bíi tí Saudi wà lónìí yẹn máa wọn bíi Kuwait máa wọn bíi Qatar máa wọn bíi Bahrain kankan wọ́n ń pè wọ́n ní. Ni العرب المستعربة العرب المستعربة لارباوة تدي لارباوة sẹ́wọ̀n pípìlẹ̀ wọn anabi ismail ismail èsì ṣe lárúbáwá ó di lárúbáwá ni. tó àtàrà àrọ́mọdọ́mọ ismail yìí ìní àdínánu wà àdínánu òun á ní baba ńlá gbà lọ́nlọ́n fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó o wá ní malayika jibril ló sì wá lọ gbé iṣẹ́ ọlọ́run fún anabi muhammad tó Lárúbáwá ìdí tí wọ́n fi thumma zdadu kufra wọ́n sì àlékún ìgbàgbọ́ sí anabi muhammad sallallahu alayhi wa sallam pé ńgbà tí anabi agbọ́pá anabi gbẹ̀yìn bọ́ wà àmọ́ bó o lọ sí wá jẹ́ Lárúbáwá ọlọ́ni falamma ja'ahum ma arafu kafaru bih fala'natullahi ala al-kafirin. ní ìgbà tí tí wọ́n mọ̀ dájú sáká hu kama ya'rifuna abna'ahum wọ́n ma nabi wa gẹ́gẹ́ bí wọ́n ma mọ̀ àwọn ọmọ wọn pò náà ni. so ṣùgbọ́n gbà tó dé hasadan min inda anfusihim ni tori lara wọ́n sá ìgbàgbọ́ sá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam thumma zadu kufra lẹ́yìn wọ́n sá àlékún ìgbàgbọ́ sá nàbí Muhammad sallallahu alaihi wasallam àwọn muslimi tí wọ́n gba Islam ní Madina n tó mú kọ́pọ̀lọpọ̀ gba islam nù wọn ní rọrùn ó ń lọ̀rọ̀ tí wọ́n ti máa gbọ́ lẹ́nu àwọn Yahudi tí ń sọ yìí báyìí àwọn karambani o àwọn náà ní ti máa sọ̀rọ̀ anabi dáadáa fapá anabi kan bọ̀ anabi gbẹ̀yìn gbà ìlú tí ó sì gbé dẹ̀bí inú pọ̀ nbẹ̀ kódà ló jẹ́ kí gbogbo wa máa gbé bì. ńgbà tí anabi sallallahu alaihi wasallam sì yọjú tó dé wọ́n bi wọ́n léèrè pé abí ẹni tẹ́ ń sọ náà kọ́ wọ́n lò ń gangan ni ẹ̀yin náà gbàgbọ́ pẹ̀lú àgbà ah, kó ní oṣù nígbà tí ọjọ́ kan náà àwọn ọmọ Israẹli bó la ṣe wá fẹ́ gbàgbọ́ la ilaha ẹ̀rí bí lára ṣe máa ṣe yàn. báyìí wọ́n sá ìgbàgbọ́ sá nàbí muhammad sallallahu alayhi wa sallam tafsir mi ó ní innal ladhina amanu dájúdájú àwọn ẹni tí wọ́n gba ànábì musa gbọ́ innal ladhina amanu tí wọ́n tún gba uzairu gbọ́ wọ́n gba musa àti uzairu gbọ́ lákòókò kan náà thumma kafaru ṣùgbọ́n lẹ́yìn anabi musa lẹ́yìn uzairu wọ́n sa ìgbàgbọ́ sí anabi isa alayhi salamu wọ́n gba musa àti uzairu gbọ́ ṣùgbọ́n wọ́n sa ìgbàgbọ́ sí isa kẹ́mà ohun kan bẹ́ẹ̀ o isa yìí kan náà nínú ọmọ israẹli lòun náà ti jáde báwo wá lẹ gba musa àti Uzairu gbọ́ tẹ́ ẹ̀ gba Isa gbọ́. thumma kafaru tẹ̀sí wàá sá ìgbàgbọ́ sí anabi Isa bẹ́ẹ̀ náà làwọn nasọ́ra o àwọn nasọ́ra tẹ̀rí yẹn àwọn ọlọ́jọ́ ọ̀sẹ̀ àwọn kí ló wọn dọ lọ́jọ́ ọ̀sẹ̀ wọn lọ́lọ́ ń ta wọn náà tó dá sẹ́mà tilẹ̀ láàrin ijọ́ mẹ́fà ọ̀rẹ́ wá nídìí láti sinmi a'udhu billah oní gbogbo gbogbo onílàákà ìsìn mà bí ọlọ́run ọba tó dá wa tó dá gbogbo àwọn ẹ̀dá ńláńlá yìí á kìí ṣe ọba tí rẹ̀ kìí ṣe ọba tí rẹ̀ àbùkù ní kápẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọlọ́ àmọ́ wọ láì gbà àwẹ̀ ó ní iye sìmẹ́ǹtì tó lérò tí èwo lulẹ̀ pé ah ẹ kọ̀ntínú gbogbo ẹ̀ ọ̀kẹ́tẹ́ bá gbé one thousand ni ah ọ̀rẹ́ mi <laughs> bí kálukú ṣe ń wówó tó ó límítì ara ẹ̀ subhanallah àwọn wá ní ọlọ́ǹtà wọn o nígbà tó dá sánmà àtìlẹ̀ láàrin ọjọ́ mẹ́fà ọ̀rẹ́ wọn wá nídìí láti sinmi sòló wá ń sinmi ní ọjọ́ ọ̀sẹ̀ yawmul ahad tí wọ́n ń pè lọ́jọ́ ọ̀sẹ̀ yẹn òun lọ́jọ́ àkọ́kọ́ nú ọ̀sẹ̀ òní lọ́jọ́ àkọ́kọ́ nú ọ̀sẹ̀ torí ẹ̀ ní sí ń jẹ́ yawmul ahad ọjọ́ àkọ́kọ́ àwa fọjọ́ kínní nínú ọ̀sẹ̀ àfijókòó kalẹ̀ ààrẹ bíi iṣẹ́ bó lẹ́sẹ̀ wá ṣe níparí ọ̀sẹ̀ lọ́dájú oorun náà lẹ́ẹ̀fi sùn ni wọ́n tún fi ń sùn sátidé abẹ́ ìfura. E títí ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tí ń fi gbogbo ọjọ́ sẹ́sùn kalẹ̀ tí ò ṣiṣẹ́ ó lòun yà sí mímá tí ọba yà wá lẹ́nu tiwọ́ mùsùlùmí lọ́ba wa lójijì ẹ lọ́ọ́bi sẹ́ni wọ́n ló ní lọ́sẹ̀ ọ̀sẹ̀ fún taani alẹ́sítẹ́ mùsùlùmán tẹ́bí mùsùlùmí ni wọ́ wọ́n kan létí tí òdìjọ́ sátidé wọn là ní wá lọ́la kí ló dé tẹ̀ ní wá wọn lọ́la lọ́sẹ̀ ọ̀la lọ́sẹ̀ àwọn ò ní wá haramu ni kẹ́ ẹ lọ bí iṣẹ́ lọ́la wọn ni gẹ́gẹ́ bí ìṣe wa ìṣèlú ń dàlú ẹgbọ́n nǹkan mẹ́wọ́n ìṣèlú kèfèrí ó ní dàlú ń kèfèrí. sọ́dà bẹ́ẹ̀ kí mùsùlùmí. So kọ́ máa bá ẹlẹ́sìn míì sọ́jọ́ tiẹ̀ ọjọ́ júmọ́ àwa dé ìmáàmù ti rùkú tán níraka ẹlẹ́ẹ̀kejì kọ́pọ̀lọpọ̀ tó máa sáré bọ̀ pé yẹn ni pé ẹ má ti gbórí òkè o ẹ jẹ́ ń baraka la ilaha illallah ẹ wá gbé ọkà tí ẹ gbé jẹ ẹ wá ẹ lọ́ọ̀rẹ́ ọlọ́run ẹ̀yin lẹ́ ń bọ́ lọ́ ń sinmi sọ́dà abẹ́ <laughs> ọ̀rẹ́ bàbá ọmọ ní bá a sinmi ẹ wò láàkà yín bó ṣe jiná tó síbẹ̀ ní tó ni rẹ̀ ní kọ́lọ́ kọ́lọ́ gba bẹ́ẹ̀dì lọ́sípítù sáwọn lẹ́la àbúrò wọn sọ wá pé ẹnìkan lọ́rẹ́ ìwọ ló ń sinmi ọ̀n bá a sinmi on his behalf pé kíni bẹ́ẹ̀ ṣe ibi contradiction ṣe kún ọ̀dọ̀ wọn ni ọ̀dà ọlọ́run fi jọ́ mẹ́fà ó fi dá gbogbo nǹkan ó fìjọ́ kan sinmi kí lẹ́yìn ń dáńjọ́ mẹ́fà tẹ́ǹfì ń bá a sinmi kí lẹ́yìn dá irọ́ lásán lórí di eléyìí àwọn nasara àwọn tún sá ìgbàgbọ́ sí níta anabi musa mú wa pé tí ẹ̀yin bá ti ní ẹ̀ní gba jesus gbọ́ àwa náà gba moses gbọ́ tit for tat ẹ̀rí nǹkan mẹ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe láàrin ara kì í ṣe náà fẹ́ ríra wọn fa àwọn sabati àwọn sabati àwọn ò ní fẹ́ rí ahadi abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àwọn ọlọ́jọ́ sátidé wọn ò ní fẹ́ rí ọlọ́jọ́ ọ̀sẹ̀ ọlọ́jọ́ ọ̀sẹ̀ ò sì fẹ́ rí ọlọ́jọ́ sátidé gbẹ́rù èwo ti yín ẹ wá sọ di sátọ̀dé sátọ̀dé báwo àwọn ọmọlẹ́yìn Moses ni Moses báwo ṣebí Jésù ti mú òfin wa tó pa gbogbo eléyìn rẹ Moses Moses kọ́ lọ́wọ́ ẹ̀kẹ́ tẹ̀lé má nìsín kí làwọn náà ń sọ náà àwọn náà sọ pé Jesus ló yẹ ká sọ pé Jesus ló yẹ ká tẹ̀lé lẹ́yìn anabi Muhammad sẹ́yìn mọ̀ pé igbá kan náà ni kóńgò kan náà ni fa kóńgò tí wọ́n fi wọ́n fáwọn Yahudi hùn náà làwọn náà fi wọ́n fún wọn wọ́n sì láwọn ọgbà anabi gbọ́ ẹ̀yin sì ní ẹni tí ò bá gba anabi Isa gbọ́ káfíìrù ni kí wọ́n lẹ́yìn fẹ́ jẹ́ ńgbà tẹ́gbà anabi Muhammad gbọ́ kófàr ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ amadiya náà wá wá wọn á ní ẹ bẹsẹ tóun ẹjẹ àtúntún tó wípé wípé ẹ̀yin eh, náà mà gba amadu mírízà gòlámù ahmed kọ́ọ̀dìyàní lẹ́yìn náà mà gbà gbọ́ bóòlù ń jẹ́ irú ni àbí yọ̀nù ọbẹ̀ kò sẹ́ni tó mọ̀ wàlá kò sínú dictionary àwọn aránṣẹ́ ọlọ́run òpùrọ̀ burúkú ni òpùrọ̀ burúkú kí tó sòpùrọ̀ kan tó tún kéré fa òpùrọ̀ burúkú eléyìí àwọn òyìnbó England ni wọ́n lò ẹ kéèyàn máa kàwé àwọn òyìnbó England wọ́n gbé dìde láti fi kanta àwọn mùsùlùmí tí ń jà wọ́n lógun tí ń ta wọ́n láyà sẹ́wọ̀n kí mùsùlùmí nìkan ni máa ń ṣe jihad àwọn kùfàrè ṣe jihad li'annahum yuhibbuna al-haya wal-muslimuna yuhibbuna al-mawta kama yuhibbu ulaika al àwọn mùsùlùmí ò sì kọ̀ láti kú kẹ́ báwọn eléyìí ẹ̀ ṣe ń fẹ́ láti sẹ̀mí àwọn mùsùlùmí ni wọ́n ta àwọn òyìnbó láyà ní ní India wọn ò bí yín dáa tẹ́ wàá gbà lù wá láti bó síbò ó lè mùsùlùmí lọ́mọ òyìnbó ló lè àwọn ẹni tí yóò bá ṣe mùsùlùmí ah, àwọn ọ̀gá àwọn àwọn colonial master master báwo ó lè ṣe lè jẹ́ master tiẹ̀ tẹnu kẹyìn náà ń fíìlì tó o bá rí pé wọ́n ń fíìlì lórí rẹ pé òyìnbó England ni colonial master rẹ orí rẹ ò pé ó lè ó lè tó ají lu wa ṣé gbogbo ọ̀nà reluwé tán ṣe ẹrù pé tó rọ gbogbo níta bá ti jí kó kíákíá èkó wọn kó sínú ọkọ̀ ojú omi England wọn kó sínú ọkọ̀ ojú omi England sẹ́yìn pé hmm, Nàìjíríà ń bi tọ́ ẹ kúkú ta wọn láyà kan wọn tún fòdòdó pàdé wọn ni ilẹ̀ Haúsá nìkan wọn ti ṣe fún wọn Islam nù wọn ṣe fún wọn débi pé wọn gbà náà ni ilẹ̀ Haúsá tún fi lómìnira kan táwọn ò ní bí ẹ̀kí láti gbà àwọn tí ó ṣèjọba lónìí èrùdí òyìnbó làwọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè wọ́n adnabul gharb èrùdí òyìnbó làwọn ẹ mọ̀ pé ayé tẹ̀sìn ọ̀jẹ́ èrùdí ẹ̀ bọ́ bá ní sùúrù yóò jẹ́ iná nìlú kẹrẹtẹ́rì táwọn bá ń gbá ẹ ń jẹ ayé tí ẹsìn tó ní ìrúyún ọ̀jẹ́ ni ẹ mọ̀ káàfin wọn máa wọ̀ sáhùwàlálá àmẹ́sìn wo lẹ́rìí tí wọ́n mú wàá fi rí kọ́ máa yàgbẹ́ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀rí nǹkan mẹ́ọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tá ń ní ìsìn ìrùdí àwọn òyìnbó ni wọ́n exactly system tó òyìnbó gbé kalẹ̀ ò tí yí padà dì sí ẹ̀rí pé lánàá àbíjọ à ń sọ̀rọ̀ pé kí ló dé tí ò sí ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kò lè sí because system tó òyìnbó gbé kalẹ̀ ni pé tẹ́ ẹ bá ti dé ibi tí wọ́n ń pè ní àríwá àwọn fọwọ́ sí pé wọ́n lè lo ṣẹ̀ríà torí ńgbà táwọn dé system táwọn bá tí wọ́n lò nù mo rò pé yé wa that is their existing system but nílẹ̀ yorùbá ilẹ̀ ibo no any system ojú wọn dúdú pin ni iná ni wọ́n ń lò dò nìyí tẹ̀lé system wo la islam wo la ẹni tẹ̀ ń lò ń gbà àwọn tó jẹ́ mùsùlùmí gbàngán kò dájú pé wọ́n spread yẹn wọ́n kàn pé ilé àfa ilé imam lọ́ba pin sẹ́ ń pè yàn sí so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé dòníyì kò sẹ́ni tó lè tampa pẹ̀lú sẹ̀ríà ńlẹ̀ haúsá torí bóyìnbó ṣe bá wọn nù ẹ sì mọ̀ pé àwọn tó dé lẹ́yìn òyìnbó ìlànà òyìnbó náà wọ́n ń tọ̀ ṣé wọ́n lè parẹ́ wọn ò lè parẹ́ èyí tí wọ́n sọ pé wọ́n lo ṣẹ̀rí àwọn lo ṣẹ̀rí àkọsí tuntun bẹ́ẹ̀ bó ṣe wà gangan nígbà tó òyìnbó wà bẹ́ẹ̀ yẹn bá pààyàn wọ́n pa bó bá jalè wọ́n gé lọ́wọ́ ó sì wà nílẹ̀ haúsá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbà tí wọ́n ń ṣèjọba federation federation ni wọ́n gbà gbà gbà wọn ò rí gbà wọ́n gba level b ó level a level b wọn á làwọn gómìnà yẹn ni wọ́n fi kún ní ìsìn ṣùgbọ́n táwọn mùsùlùmí India tí wọ́n ń ta òyìnbó England lẹ́nu wọ́n wá wá ọ̀nà wo wọn lè fi sọ fáwọn mùsùlùmí pé kò sí jihad nínú Islam so ni wọ́n á gbé Mirza yẹn dìde Mirza Gulamu Ahmadu ni wọ́n gbé dìde òun ntí wá ṣiṣẹ́ fún tó náà kọ́ fúnra ara rẹ̀ fúnra ara rẹ̀ Islam mẹ́wàá rẹ̀ sì tó bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀nà lọ́gbà ọkọ̀ fìgbà kan ó ní ọ̀nà ànábì Ìsá ńgbà kan tún lòun ní màdí ńgbà ọ̀yá ó tún lòun ànábì gan lòun. a sì gbọ́ pé àwọn amadina wọ́n ra àwọn programs kanú rédíò nísìn kẹ́ ẹ sọ́ra o kẹ́ ẹ má gbọ́ gbọ́kúgbọ́ o kẹ́ ẹ má gbọ́ ìgbọ́kúgbọ́ wọ́n ra programs nínú rédíò nísìn wọ́n wíwèé kówì wọ́n fẹ́ kí àkídà burúkú àwọn nǹkan tàn ká káwọn yóò lè di kòfàr waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ó wù wọn kẹ́yìn ní odi kèfèrí máa ń ṣe jẹ́ kèfèrí kẹ́ ẹ lè bá àjọ dọ́gba wọ́n máa pariwo màdí tiwa ó ti lọ kíní kan tiwa ó ti lọ torí ẹ̀ wọ́n wá conclude lórí pé ẹ̀yin olùfinimọ̀nà gbẹ̀yìn ànábì gbẹ̀yìn òjíṣẹ́ gbẹ̀yìn òun náà ni mọ̀ọ́lá àwọn Mirza gula Muhammadu Qadiani nítorí wọ́n fẹ́ parí sínú torí ẹ̀ àwọn náà lè wá kí wọ́n nítọ̀ kí ló dé tẹ̀yìn náà gbàgbọ́ kí ló ń já tá a mà ẹni tó kú lè gbẹ̀ẹ́ àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni ilé ìgbẹ́ ló kú sí tó bá gbé ibi tí anabi bá kú sí wọn ó sin sí anabi tí wọn wá gbé kú sí rẹ tí wọn ó gbé sí ilé ìgbẹ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ kí ló dé tó fi wá jẹ́ pé àárín Yorùbá ni gbogbo orú nǹkan ti tàn kájú níìsín wọn dá amadiya kínní lẹ́ńlẹ́ haúsá wọn lọ síbítù wọn ní sùkú wọn àrà àwọn haúsá ti ń sa amadiya torí àwọn máa gbọ́ kìlọ̀ wọn máa gbọ́ kìlọ̀ nítorí wọn bá lè bẹ̀sìn rẹ jẹ́ má ṣe àwọn Yorùbá náà lẹ́rìí lẹ́ haúsá àwọn ni míṣánná àwọn náà ni ẹ bá ti gbókò àwọn ọmọ wọn ẹ ti máa ní fadulu kìnnì kan fadulu kìnnì kan fadulu náà ni àwọn ni fazul fazul torí báwọn fa Pakistan India tó kó wá fún wọn ti máa pe dọ́ọ̀dù ní fazul kí ló dé tó pé Yorùbá ni máa gbàgbàkúgbà torí de eléyìí àwọn eléyìí wọn ṣe mùsùlùmí o torí pé ẹni tó bá sọ pé alukurani kò sódodo kèfèrí ni ẹni tó bá ní sunnah anabi sallallahu alaihi kò sódodo kèfèrí ni torí àwọn ọmọdé yà kèfèrí ni wọn ọgbọdọ kírun lẹ́yìn wọn o ẹni tó bá sì bí dànù wọn kó pera rẹ̀ lámàdíyà kó wá gba tíkẹ́ẹ̀tì àti lọ mọ́kà kárí ibi tí ó lọ bí pakistani ó lọ ni àbí india àbí mọ́kà láti nǹkan tó ti lé ní ọdún gbọ́ọ́rọ́ ni wọ́n ti ṣòfin wípé wọn ò bí wọn dáa tí wọ́n wá sí hajj ló kọ pé amadiya ló wọn ò bí dáa torí pé kèfèrí ni wọn àmọ́ wọn ò tí gbé alukurani tí wọ́n hàn wá báyìí torí wọ́n ní ọlọ́run sọ wá yìí kalẹ̀ àwọn náà I'm an English language torí Englishmen ń làwọn ará India àti Pakistan ọlọ́sìn ni wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum gbogbo òjíṣẹ́ tá a rán èdè àwọn èèyàn rẹ̀ láfihàn kó lè máa ṣàlàyé fún wa òyìnbó làwọn ará India àti Paki ẹ̀rí rọ́mbẹ́ wọn yóò wá mú alukurani àní ìwé tó sẹ́láyé example tí wọ́n sọ kalẹ̀ fún un yóò wá mú alukurani yóò mú àyà méjì bí yóò mú mẹ́ta bí yóò dà pọ̀ yóò wá kọ̀rọ̀ burúkú kan bọ̀ láàrin yóò ní lọ́lọ́ sọ kalẹ̀ fún un òpùrọ̀ burúkú màlúù torí di eléyìí bọ́ọ̀ bá nírú wọn lọ́rẹ̀ pọ̀ pàkíyèsí rẹ̀ tí wọ́n bá sì fẹ́ gbọ́ lẹ́rọ̀ kẹ́ wa torí àní ìwé lóríṣiríṣi tá a fún kọ́ lọ kà àwọn amadi àwọn ẹsẹ̀ mùsùlùmí o wọ́n wá youth level láwọn universities ẹ̀rí táwọn náà tún máa struggle pé àwọn fẹ́ register ara wọn ẹ dákun ibi táyìn náà ti máa rọ wọn ní Ahmadiyya Muslim Movement Ahmadiyya Muslim, Muslim Movement àbúrò Muslim Movement kí ni movement sẹ́sìn ni movement máa tẹ̀ ṣe pé à ń ṣe riot sẹ́yìn sọ pé Muslim Muslim Movement àwa ní ìṣiṣẹ́ Muslim Muslim Movement ni wá àbí Muslimon mùsùlùmù ebi káwọn náà ti mọ̀ káwọn ṣe mùsùlùmí náà fi mùsùlùmù láìsí rẹ̀ ajabu ṣe jẹ́ lẹ́yìn náà tó máa ti tú àṣírí ara àwọn tán fi hàn pé ahmadiyya mosque má lọ bẹ̀ o má lọ bẹ̀ o ó dàbí ahmadiyya sọ́ọ̀t sọ́ọ̀tì ajabu ṣe jẹ́ mbẹ́ o wọ́n gba Musa gbọ́ àwọn Nasara wọ́n sá sí wọ́n gba Isa gbọ́ wọ́n sì gba anabi Isa gbọ́ wọ́n sá ìgbàgbọ́ sí Musa sọmọdàdó kófúrọ wọ́n wá sá ìgbàgbọ́ tó lágbára sí anabi Muhammad sallallahu alayhi wa sallam àti alukur'an tó mú wa ẹ̀rí kan àná sọ́ra yẹn tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ lórí Islam yìí kan yóò túlẹ̀ ni kí ló dé àwọn àmọ̀ nípa ẹ̀sìn dáadáa ẹlòmíì ní kí ló dé ẹ̀sìn àwọn wọn fi sàpè à máa ń pa rẹ̀ dáadáa ẹ̀yìn ọ̀ ń pa tiwa ni à ń fẹ́ kẹ́ wá máa ń pa ẹ̀ à máa ń pa rẹ̀ a sì máa bi tí rọ́ wà ń a sì mí tójú òtọ́ ń bẹ̀ àmọ́ àtòótọ́ àti rọ́ rẹ̀ ó ti di rọ́ nígbà tó lọ́n ti rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam. alukur'an ẹ rí i pé àwọn nasara wọn ò ní kàǹpa rẹ̀ àwọn ọ̀gá ọ̀gá wọn táwọn stọ́dì eh, alukur'an ni wọn bá débi kan nígbà tó ti rí i káì tí wọn bá ń bá stọ́dì yìí lọ yóò di nǹkan mi ò ń pé yóò di Islam ká rọ àgbékalẹ̀ tọ ọjà bó ṣe jẹ tábà wá sọ pé ìgbà tó lọ sọ pé innal ladina amanu thumma kafaru alákọ̀ọ́kọ́ nù kafaru alákọ̀ọ́kọ́ nù thumma amanu thumma kafaru thumma izdadu kufra lẹ́yìn náà tí wọ́n sàlékún àìgbàgbọ́ ó di mélòó mẹ́ta lam yakunillahu liyaghfira lahum ọlọ́run ọba àti foríjì wọn a ṣé ìgbà tán tó ṣe kèfèrí oríṣi mẹ́ta yìí lọ́lọ́run ní foríjì wọn ni àbí ṣe kèfèrí kan ti tó torí rẹ̀ alimamul Qurtubi wọ́n ní ṣe bọ́lọ́run ọba yìí ṣàforíjì kankan fún yàn nù ṣíṣe kèfèrí tí wọn lóde tó fi jẹ́ pé ọlọ́ni wọ́n kèfèrí wọ́n gbàgbọ́ wọ́n tún kèfèrí wọ́n tún gbàgbọ́ wọ́n tún wá ṣàlékún kèfèrí wọ́n ní ìdáhùn rẹ̀ ni pé tí kèfèrí bá fi lè di mùsùlùmí nìsín gòfèrè lahu kófòrò ọlọ́run ṣàforíjì ṣe kèfèrí rẹ̀ fún gbogbo tó ti ṣe nígbà tó jẹ́ kèfèrí òun náà lọ ń gbọ́n tiẹ̀ o tó bá gba islam kó tètè gbà o gbogbo ọ̀ràn tó ti dá tẹ́lẹ̀ yìí tó bá ti lè gba islam ọlọ́run ṣàforíjì rẹ̀ fún ọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní innal islam yujibbu ma qabla islam tẹ̀rí yẹn ó máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú rẹ̀ rẹ́ ni ẹlòmíì ẹ̀rù ni wọ́n fẹ́ gba islam bọ̀tọ̀ ẹ̀rù ń pé ah òun ti dáràn pọ̀ kò sí wàhálà gbogbo bó ti lè wù kí ó ké ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ kọ́ ga tó agbára àforíjìn pọ̀ gba islam yọ fọ̀ dànù torí ẹ̀ tó bá wá padà sí ìdí ṣíṣe kèfèrí ọlọ́run ọba ò ní ṣàforíjìn kèfèrí alákọ̀ọ́kọ́ fún un rúkẹ́ fúra kèfèrí ni tẹ́lẹ̀ ó wá gba islam ntí ń lọ sáà onímọ̀sọ̀bí tí wọ́n máa ṣe islam wọ́n máa ṣe lówó ni kò lówó wọ́n bá tún padà sínú kúfúrò sẹ́mi pé ńgbà kọ́ gba islam ọlọ́run ti ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ eégún tó gbé orò tó ṣe gbogbo yẹ̀yẹ́ tó ṣe ọlọ́run foríjìn nísìnyí ó tún wá padà sínú kúfúrù ọdẹsẹ kúfúrú tẹlẹ yìí ẹ̀ṣẹ̀ tọlọ́run ti parẹ́ fún tẹ́lẹ̀ yóò tún padà sí lórí subhanallah wọ́n kó rọ ni wọ́n sọ̀rọ̀ ìgbà tó tún ti padà sínú kúfúrú kẹfẹẹrẹ alákọ̀ọ́kọ́ tún padà sí lórí ìtumọ̀ rẹ̀ nu wípé innal ladhina amanu thumma nígbà tí wọ́n kàfàrà wọ́n dẹ́ṣẹ̀ ńlá thumma amanu imani ọlọ́run ti torí rẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ yín rẹ́ fún wa thumma kafaru wọ́n wá ṣe kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ kèfèrí tọ̀tẹ̀ yìí ó mú kẹsẹ̀ kèfèrí ètò síwájú ó tún padà sípò rẹ̀ thumma zdadu kufra lẹ́yìn tí wọ́n tún ṣàlékún àìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ wọn tún peléke sí eléyìí ni tó wá nínú hadith etí imaamu muslim gbé jáde láti ọ̀dọ̀ abdullah ibn mas'ud radiyallahu anhu ọlọ́run èèyàn kan wọ́n sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìpè ya rasulallah anu akhadu bima amilna fil jahiliya ǹjẹ́ gbogbo ń ta ti ṣe láyé ojú dúdú ká tó gba islam sọlọ́wọ́n bó fi ara rẹ̀ jẹ wá níbí gbogbo ń tá a ti ṣe láyé ojú dúdú ká tó gba islam sọlọ ń fìyà rẹ̀ jẹ wá níbí ẹ̀yin náà mà pé ká má bàa wọ náà là ń ṣe ń ṣe ìsìláàmù ká má bàa sórí ibu láyé lọ́run là ń ṣe ń ṣẹ̀sìn anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bó ṣe yẹ kí gbogbo èèyàn náà máa béèrè nu kí n tó gba ìsìláàmù mo ti dáràn dáràn mo ti ṣàìdá ṣàìdá mo ti takotọ Ọlọ́run takotọ Ọlọ́run ǹjẹ́ ní ìsìn tí mo wá gba ìsìláàmù ṣé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó síwájú yẹn lọ́lọ́run ọbọ̀ tó fi bí mí bẹ́ẹ̀ ni wọ́n ń bi anabi léèrè qaal anabi ni amma man ahsana minkum fil islam fala yu'akhadhu biha ẹjọ́ yẹnyẹn o ẹnikẹ́ni tó ṣe pé látìgbà tó ti gba islam ló ti ń hùwà rí ọlọ́run ní fìyà ní tó ṣe kó tó gba islam jẹ́ ma subhanallah ìyẹn ni pé ẹni tó gba islam tó wá jẹ́ wípé ìgbà tó ti gba islam ní í ṣe dáadáa kèfèrí tó ti ṣe síwájú islam ọlọ́run ní fìyà rẹ̀ jẹ wàmán àṣàà amẹ́ni tó bá ya kèfèrí lẹ́yìn tó ti gba islam ukhidha bi amalihi fil jahiliyyati wal islam àìdá tó ti ṣe kó di mùsùlùmí ọlọ́run ó fìyà rẹ̀ jẹ ìṣekèfèrí tó tún wá sí lẹ́yìn jíjẹ́ mùsùlùmí ọlọ́run tún fi ìyá rẹ̀ jẹ́ ìyá bá di mélòó ìyá di méjì ṣùgbọ́n o a máa ń túmọ̀ àdéhìí yìí lọ́nà tá a sì ṣe wà mbẹ́ a máa túmọ̀ rẹ̀ yìí pé ẹnikẹ́ni tó bá gba Islam tó wá ń ṣe dáadáa nínú Islam ọlọ́run ó pa àwọn àṣìṣe rẹ̀ tó ti ṣe síwájú kó tó gba islam rẹ fún ṣùgbọ́n tí máa ń ṣàìdá nínú islam ibi tá a sì ṣe náà wà nù eléyìí wọ́n ń pè ní tarjamatun harfiya ìtumọ̀ gbólóhùn fún gbólóhùn gbólóhùn la fi túmọ̀ gbólóhùn eléyìí ò sì mú torí ẹ̀ tó bá fẹ́ túmọ̀ kankan tó aládùn ọlọ́run lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam afẹ́ túmọ̀ rẹ̀ ń wé ni afẹ́ túmọ̀ rẹ̀ ń kíni agbọ́dọ̀ gbé àwọn ìwé tí ń ṣàlàyé rẹ̀ léde lárúbá síwájú káfílẹ̀ bá a mọ̀ túmọ̀ tá a fún tọba tún sa ìdá lẹ́yìn ìgbà tó gba islam bọ́lọ̀ ń fi àìdá ti tẹ́lẹ̀ jẹ́ àti ètò ṣe lẹ́yìn ìgbà tó gba islam kò dí kèfèrí o ọ̀wọ́ pé ń sa ìdá mùsùlùmí wa ni ń sa ìdá gbàtí èsì màláìka so nítorí ẹ alimami Qurtubi ní àṣìṣe ni ìtumọ̀ tó ṣe déédéé ni pé ẹnikẹ́ni tó bá gba islam ọlọ́run ṣàforíjìn kèfèrí tó ti ṣe ṣáájú fún tọ́ba wá di kèfèrí lẹ́yìn tó ti gba islam yóò jìyà ti tẹ́lẹ̀ àti tìsìn wọn nítorí pé tá a bá sọ yìí pé lẹ́yìn tó gba islam tí ń bá ń sa ìdá tí ò tó kèfèrí ìyá rẹ̀ ọ jẹ́ níbo wà ládìsí wa lọ alẹ́ islam yajibu ma qabla wípé islam máa ń pa ẹ̀ṣẹ̀ tó ti síwájú rẹ̀ àtẹ́kọ́ àdìsí yẹn ò ní rí sẹ́sẹ̀ nù torí ẹ̀ la sì gbọ́dọ̀ túmọ̀ àìdáǹbì pẹ̀lú gbóṣe kèfèrí ọjọ́ bó ṣe jẹ́ thumma zdadu kufran ìyẹn ni pé lẹ́yìn náà wọ́n wá tẹpẹlẹ mọ́ ìṣekèfèrí wọ́n kọ̀ láti gba nabi wa muhammad sallallahu alayhi wa sallam gbọ́ lam yakuni allahu liyaghfira lahum wala liyahdiyahum sabila ọlọ́run ọba ò ní foríjì wọn kò sì ní fọ́nà mà wọn ọ̀nà àwọn ni ò ní fi mà wọn ayé tariqan ila aljanna ọlọ́run ọba ò ní fọ́nà mà wọn lọ sí aljanna. àwọn akọ́kọ̀ nínú àwọn olùmọ̀ wọn lọ́lọ́run ọba ò fi wọn ṣe kòńgẹ́ gẹ́gẹ́ bí eléyìí àyà yìí wọn ń pa àwọn kọ̀dàríyà lẹ́nu mọ́ àwọn kọ̀dàríyà wọn lọ́lọ́ nǹkan ní mú ní ṣiṣẹ́ tà ń ṣe èèyàn ní múra rẹ̀ ṣiṣẹ́ tí ń ṣe àwọn alùsùnà sọ pé rárá ọlọ́run ní mú ní ṣiṣẹ́ toró ń lọ dá wa lọ dá ṣe wa àmọ́ ìwọ ló gbèrò lọ́kàn rẹ láti ṣe ó sì ṣẹ̀ṣà ṣíṣe rẹ̀ ló ṣe ṣe ṣùgbọ́n ta ló dá iṣẹ́ òun lódodo Allah torí ẹ tẹ́ máa bí ọ léèrè pé ta ló dá ọ kpọ́lá dáhùn Allah ta ló dá àwọn asẹ́ rẹ tó ń ṣe Allah ta ló dá rìn tó ń rìn Allah ta ló dóúnjẹ ta ló jẹ jíjẹ tó ń jẹ ta ló dá jíjẹ tó ń jóúnjẹ Allah ta ló dá mímu tó ń mu omi Allah ta ló dá sísọ tó ń sọ̀rọ̀ Allah ṣùgbọ́n ta ló sọ̀rọ̀ lódodo ìwọ ta ló jẹun lódodo ìwọ ta ló mumi lódodo ìwọ rò pé yé wa àǹfààní tó wà ń bẹ pọ̀ nínú rẹ̀ ọlọ́run ló dá olè tó ọjà gẹ́gẹ́ bó ṣe dáwọ́ tó ọjà lè ṣùgbọ́n ta ló jalè lódodo ìwọ ni òní sọ pé màtó pọ́lọ̀ ńlọ da olè tí mo jà kí ló dé tó ní kó gé mi lọ. ọlọ́run ọba ńlọ da ọ lọ da sẹ́ rẹ tó ń ṣe ṣùgbọ́n wọ́n lo ṣiṣẹ́ rẹ ní pàápàá ṣiṣẹ́ tí ìyà bá jẹ ọ́ lórí iṣẹ́ tó ṣe sọ́lọ́ ń ṣàbòsí kò ṣàbòsí o kò ṣàbòsí tẹ bá sì gbà yí pé ẹ̀yin lẹ ń dá sí ara yín fúnra ara yín ẹ tún ṣe kèfèrí sọ́lọ̀ nù pé ẹlẹ́dàá mi tún wà yàtọ̀ sọ́lọ̀ pé ọlọ́run dá wa ni àmọ́ àwa là ń dáṣẹ́ wa téèyàn bá gbàgbọ́ bẹ́ẹ̀ ó di kèfèrí tọ́rọ́ lọ́n sọ nínú alukur'an nínú suratu safat wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín òun ló tún dá tẹ̀ ń ṣe níṣẹ́ ẹ̀yin lẹ́ ń ṣe lódodo ṣùgbọ́n ọlọ́run ló dá ìdígbà yín lẹ́ ń ṣe lódodo ni pé fún yín làákàyè ó sì fún yín lérò gbà èròǹgbà yín lẹ́ fi ṣẹ̀ṣà pẹ́ẹ́sì làákàyè ló fún yín lẹ fi ṣẹ̀ṣá rẹ̀ agbára tó sì fún yín lẹ fi ń ṣe àmọ́ lọ́n lọ dá sẹ́wọ̀n kò sí nǹkan kan tó lọ́wọ́ bọ̀ ọ̀jẹ́ kò ń lọ dá Allahu khaliqu kulli shay ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo nǹkan tọ́ ǹjẹ́ tó bá rí báyìí ọlọ́run ọba ní bashiril munafiqina bi anna. لهم عذابا أليما فوارو إلى النبي محمد صلى الله عليه وآله وسلم البشارة التبشير الإخبار بما ظهر أثره على البشرة ونكفن نيرو ونني كاسو إن كتولي باريها لا راوفن ntorípa rẹ̀ máa hàn lára wọ ká sọ fún yàn ọ̀dà fún lágbájá yóò dà fún lágbájá ọ̀rọ̀ ti bọ́ sí ntẹ̀ ń wá ó ti rí bẹ́ẹ̀ ká fún ni nírò dùnú ni wọ́n ń pè ní at-tabshir ẹ fún nírò dùnú ṣùgbọ́n ó máa ń wá wípé ẹ fún nírò dùnú ṣùgbọ́n níta àgbàlérò nípa ẹ fún rò bànújẹ́ torí kí wọ́n lè bá pa wọ́n ní ẹkún sí i

bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam kó sọ fún àwọn Yahudi pé bashiril munafiqin fún àwọn munafiki ní ròbà nù jẹ́ kí ló dé torí pé munafiki kò lẹ́tọ̀ọ́ sápọ́nlé àbùkù lọ́yẹ wọn wọ́n gbàgbọ́ ní gbangba wọ́n sá ìgbàgbọ́ nínú àwọn munafiki nù yaquluna bi afwahihim ma laysa fi qulubihim níta ń fẹ́ ní wí kò sí lọ́kàn wọn. wọn làwọn gbàgbọ́ àmọ́ wọn gbàgbọ́ wọn ń ta àwọn ní jẹ wọn sì ń ta àwọn kèfèrí náà jẹ wọn rò yí pé àwọn ń tan lọ́wọ́n bá jẹ ni mẹ́wàá mẹ́wàá àwọn ò lè tan lọ́wọ́n bá jẹ ọba arínúróde ó ní ẹ fún wọn rò ẹ fún wọn rò bànújẹ́ bí análẹ́hùn mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀n ẹlẹ́mà wípé ìyà tí tani ti ronú ń bẹ fún wa. ìyà tí tani tí roni tábà ń kí sálùkùránì dáadáa á rí i pé gbogbo àwọn gbólóhùn tí ń wánú àlùkùránì ọ̀dájú pọ́lọ̀ ní sọ̀rọ̀ ah Haa, fi ń dọ́ ọ lójú pé yọ ọ sí òtítọ́ ah ọlọ́run tí wọ́n á ní ìyà tí tani tí roni ó túmọ̀ sí pé kọ̀ lọ lásán ni o yóò máa ta wọn yóò máa ro wọn kò sí ní ta wọn kò sí ní ro wọn ẹ wòye ìpalẹ ẹ wòye ìpalára ẹ wòye ìfàsẹ́yìn tí wọn kó bẹ sí islam ẹ̀yin ò rò pé wọn wà pẹ̀lú yín ni àmọ́ wọn ò sí pẹ̀lú yín tọba kan kíkálukọ lọ múra kájáde lọ kọlu àwọn ọ̀tá àwọn òní jáde ilé ń jò ẹsìn tún ní ká ṣé tí ní ká mú gbọ́ ni àbí ká jáde lọ tún ta sí tọba jẹ́ pé wọ́n ní ń kọ́ ọjọ́ lè máa mú fáwọn jẹ̀mọ́ aládùúgbò yín oníkálukú wọn sọ pé inṣàlá tí bùkátà bá ń bẹ o irú àwọn obìnrin tọkọ wọn kú tí wọn bùkátà kún ara wọn lọ́wọ́ tírú àyè ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ tó bá ti sílẹ̀ sọ fún wa kálukú ní mọ́ṣáláṣí lọ fọ bọwé ẹ sọ fún wa ntó ní gàrí ntó ní rẹsì ntó lásọ ara wọn lọ́wọ́ ẹnìkan bá sì kú tó bá fi ìyàwó lẹ nínú àwọn jàmáà yìí kan náà sì tún ilẹ̀ máa mú lẹ́yìn gbogbo oorun wọ́n bá ní tọ̀ ní tẹ́lẹ̀ mú wa à ń retí o wọ́n bá ní ẹjẹ́ àwọlé ká jáde wọ́n bá wọlé wọn bá jáde mọ́ wọ́n bá wọlé wọn bá jáde ìmáàmù bá ń tọ̀ lójúlé lójúlé pé ẹ sọ fún bàbá àkókò lẹ́nu àná o àádámí gbóná sí látòkè o ah ilaha illallah so sẹ́mi pé yọ́ọ́ bá ìmáàmù lójijì ìmáàmù ó sì mọ̀ pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ló ń pè ń jàmáà irú rẹ̀ làwọn munafiki ṣe fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa fi hàn pa àwọn bẹ pẹ̀lú ẹ̀ àwọn tó gun bá ti dé báyìí táwọn ìbá ní gbogbo yẹn lọ múra ẹ jáde iná àwọn munafiki wọn ní jáde kódà wọ́n ti fìgbà kan jáde rí wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ẹ́ dojú ogun hàn abdullahi bin ubay wa ni ẹ̀yin padà jáde kí ni a lọ́mọ para wa sí pé kí ni kí lọ́sọ̀nù ah ah anabi tó gbọ́n sallallahu alayhi wa sallam anabi tó yẹ pé wọn ò bí mẹ́wàá ru àwọn eléyìí ń dáa tó yẹ pé ó ra anabi pa lára anabi ọ̀yà ṣe bí ìgbà tó ń rí wọn torí pé tó o bá mú tiwọn gbọ́ tiẹ̀ bọ̀ọ̀nù olórí tó bá ti mọ àwọn kan múnafìkì náà ọmọlẹ́yìn rẹ̀ má ṣe bí ìgbà tó rí tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ kọ́ ọkọ bí ara sáwọn pé ọmọ táwọn ń ṣe ni kó lè bá kú látàrí pẹ́jẹ́ rẹ̀ ọmọ rú anabi ọ̀ṣẹ́ bí ìgbà tó ń rí wọn torí táwọn ìbá ṣe bí ìgbà tó ń rí wọn ẹni tí ó fẹ́ sámi náà sà. A ah, anabi àwọn kan ti padà kọburu burú kò burú kò burú kò wọn <laughs> gbogbo kò burú ni so nítorí di eléyìí anabi ò ṣe bí gbà tó ń rí wọn àwọn mùnàfìkì nìyẹn àwọn tó yẹ kó tí wọn wá sórí irun kó sáàlẹ̀ wọn dúró yóò tó bá ti àwọn tún sọ ẹsẹ̀ yìí sí iwájú ó tún fà ìsẹ́yìn wọ́n ti ṣe àmín wọ́n ti ń lọ wá ní àmín torí kó ti sú gbàtí lè máa mú nkè alamtarọ kẹfẹ fàlẹ rọbù kẹbi ọsàbẹlfẹl orí irun ló ti pòṣe hmm. iná àti iná ń bẹ́ẹ̀ lẹ́wọ̀ yurauna nnaas wọ́n kàn wá kírun ní kẹ́ ẹ lè rí wọn èsì torí ọlọ́run torí ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam sọ pé salatul isha àti salatul fajr òun ni ashaddu salawati ala al-munafiqin àwọn àrùn tó le jù fáwọn munafiki láti wá kínu torí salatu subh ẹnìkan ò ní ríran ríta lọ́wọ́ ta ni ọ̀wá àmọ́ lọ́n ríran rí wa. àwọn sì wá ní kẹ́ bá a kọ́ pé wọ́n wá mi lásùbà ni ọlọ́run bá ti rí yẹn ó ti tó àà ah, ah, ìwọ náà rí mi bẹ́ẹ̀ bọ́lọ́run bá rí ọ yẹ kéèyàn náà rí ọ sẹ́mi pé òwe àwọn mùnáfìkì nù èmi ò pẹ́ ni tí máa ń èmi ò mọ àmọ́ ọjọ́ ọ̀rọ̀ àwọn mùnáfìkì bí ọlọ́run bá rí ọ o jẹ́ yẹn náà rí ọ àníkọ́lọ́ ọlọ́run bá ti rí ó ti parí tọ́ wala yadhkuruna Allaha illa qalila tí wọ́n bá ń kírun wọ́n ìrántí ọlọ́run àfi díẹ̀ tafsiri àyà yẹn ni pé wọ́n kì í rántí ọlọ́run rárá lórí ìrun wọn ara lọ́kàn dúró wọn ò sí ń bẹ̀ wọn náà máa wo ọlọ́run wa wí nu wàláhi ọlọ́run mẹ́jọ àyà wàláhi múnáfìkì lẹ́lòmíì ẹlòmíì nìsín tó nà bá ń kírun ẹ rí i pé yóò ti ṣèṣe kú ti rẹun ẹ wò sọlá tó tarawih ah tó bá ní àǹfààní tó tó ṣe imam tẹ bá kí tarawih tán kọ́ra wojú gbogbo ẹni tó kírun lẹ́yìn rẹ̀ ó ti rí i pé ẹlòmíì ó ti làágùn ó ti ṣèṣe pé òun ń pẹ́ o òun kò lè kankan kan lè sókè òun ń pẹ́ o òwúrọ̀ pẹ́ mi ọba pẹ́ ọpẹ́ yóò ti sú àmì mùnáfíkì nu ní tí wọ́n gbà lérò ni pé ẹ má jẹ́ ajẹ́rù rẹ̀ ọmọ bẹ pẹ̀lú wa inú ròyìn tọ́lọ̀ fi ròyìn àwọn mùnáfíkì nu. bákan náà ẹni tó yẹ kó kírun láti bẹ̀rẹ̀ ẹ̀rùn tó fi dé parí rẹ̀ wọ́n rántí pé wájú ọlọ́run ló ń wà a'udhu billah mùnáfíkì nu inú àmì mùnáfíkì nu. ìyẹn ni pé tí imáàni bá ń bẹ lọ́kàn rẹ̀ ó yẹ kó lè rántí ọlọ́run tó ń kírun fún kó tó di pọ́ sálámà kódà kó sẹ̀ kan bákan náà àwọn mùnáfìkì láì tí ì bí wọn léèrè wọn ti máa búra wàlọ́ọ̀hì àmọ̀kódodo lẹ́ ń bá wa sọ wàlọ́ọ̀hì àmọ̀pẹ́ ń fi wá ni wàlọ́ọ̀hì àá lé pé kí ni ìdájọ́ akẹ́lẹ́ mùnáfìkì náà kọ́ ló nàṣọ́hádù innaka la rasulullah wàlọ́ọ̀hì àgbàkójú wàláhu ya'lamu innaka la rasuluhu wàláhu yashhadu innal munafiqina lakadibun torí pé àwọn munafiki ittakhadhu aymanahum junna ìbúra tí wọ́n máa búra wọ́n sọ di nǹkan àdáàbòbò rẹ ni tọ́wọ́ òfin ní bá wọn pé àfọlọ́n ah, búra pé a gbàgbọ́ kí lẹ́yìn tí wọ́n á ṣe èméjì sí kí lẹ́yìn tí wọ́n á wí téèyàn fi gbàgbọ́ ní tí munafiki ń ṣe nù torí rẹ̀ ṣọ́ra fún ìbúra lọ́pọ̀lọpọ̀ torí ìbúra lọ́pọ̀lọpọ̀ ó lè kó ọ sí sáfù àwọn munafiki tó máa sọ fún munafiki pé ẹ túbá wọn ni ah kí ni a ṣe tá a túbá kí ni a ṣe tá a túbá wa idha qila lahum ta'alu yastaghfir lakum rasulullahi lawwaw ru'usahum ìgbéraga kọ́ ma bákan náà àwọn munafiki wọn jọra wọn lójú wọn máa wò pé àwọn nìkan lè yàn àwọn nìkan lè yàn irú ètí Ubayy ibn Ka'b ti ń ṣe tó ní àwọn sàábé àwọn abikun tuulutulu àwọn ọ̀lẹ́ lójú ogun wọ́n sì lọ sọ fún anabi anabi ní kẹ́ẹ̀ tó dé alukur'ani ti sọ̀kalẹ̀ kí wọ́n kèfèrí lọ́ba parí torí rẹ̀ ká ṣọ́ra ká má jẹ́ munafiki o ẹ wòye àti ọ̀jẹ̀ wọn mùsùlùmí ni wọ́n pera wọn àbí wọ́n ṣe mùsùlùmí mùsùlùmí ni wọ́n ìdájọ́ mùsùlùmí la lò fún wọn láyé ṣùgbọ́n tó bá di lọ́la alùkìyàmà ìdájọ́ wọn tún burú ju ti àwọn kèfèrí lọ. ọlọ́ni bashiril munafiqina bi anna lahum adhaban tó bá yẹ kó à ń ṣe identity card fáwọn èèyàn bíi national identity card wọn wá ní kí wọn máa kọ ẹ̀sìn síbẹ̀ ẹ̀sìn wo lákọ fún munafiki alislam àbí òye wa aleikum bí zawahir wàlláhu yatawalla sarair ntọ́ hàn làwọn òfìsì sẹ́ ọlọ́run lọ́mọ ntọ́ pamọ́ àwọn onísọfẹ́ nìkan pé munafiki ni ọlọ́run lọ́mọ kan rẹ̀ torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ nígbà tí wọ́n bá tán ní pa abdullahi ibn ubay ibn salul ó ní ah inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaba èmi ń bẹ̀rù kó a máa sọ pé muhammadu ń pa àwọn sàábì rẹ̀ sẹ́kọ̀ anábì ò pé sàábì òun àmọ́ mò ń bẹ̀rù káwọn èèyàn kó a máa bàa máa pé ń pa àwọn sàábì rẹ̀ torí pé ń tọ́ hàn nípa ara àwọn náà ni tirẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá ti rìn mọ́ ti ń bọ̀ ṣe ti ń ṣe kínní kódà kó ṣe àìda burúkú burúkú burúkú burúkú burúkú débi kó lè fàyà fàyà rẹ̀ má fàyà rẹ̀ kó má bàa pé gbogbo àbí òye ìní máa fàyà ọmọ farada ọmọ farada ọmọ farada torí àwọn tó ń farada yẹn ní ojú kẹsàn-án rẹ ọ̀pọ̀ ní ojú ọpọ ní ojú ọ̀pọ̀ tó bá lọ́la kìyàmù tó bá lera rẹ lọ ló lera rẹ lọ torí àwọn ẹbí ó lè ti sọ pé ẹ bẹ lórí sinmi àmọ́ ẹbí lórí ṣe gbogbo aburú tá a bá la gbọ́dọ̀ pa afẹ́ o. ẹ̀hún kí yorùbá yẹn ní jọ́tẹ̀ bá fojú ṣe kínní kan tá a bá fojú rí bi ní bí wọlé ẹ̀hún bá yóò wé yín mọ́ ọmọ tẹ́ gba lérò pẹ̀lú ẹ̀ bọ́ nínú òfin ẹ̀sìn Islam kì í ṣe gbogbo àìdá tẹ́ bá mọ̀ iná ẹ̀ lẹ́sọ̀ pé ẹ fẹ́ mú kú torí pé tí ẹ bá sọ pé ẹ fẹ́ mú kú ńgbà mí ó lè bí àìdá tó jùlọ á fara da èyí tó sẹ́pẹ́rẹ́ kéyìí tó burú jù ọmọ bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ń nínú òfin Ọlọ́run àwọn mùnáfìkì wọn máa bẹnu àwọn mùsùlùmí náà ni so but káwá sọ pé lágbájá àti lágbájá àti dóòlà mùnáfìkì torí àwọn ọmọ ń tọpa ama ọlọ́ọ̀nì kan lọ́ọ́ máa ń tọpa ama àwọn sàábí àgbà gan ẹ̀rú máa bá àwọn kókó àwọn ọmọ di mùnáfìkì gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu bó ṣe ń bi Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu wípé sèǹsì náà ẹni dáná bi dákọ̀ wọn fún ọ pé wọ́n jẹ́ mùnáfìkì. Huzaifa ni ò sínú amálàtò ní ọbẹ̀ lómi bá tún bí mi nírú béèrè yìí ní dáhùn tòró ni sọ́hìbù sírì rasulillahi sallallahu alaihi wasallam ọ̀là anábì kó àṣírí pamọ́ sí lọ́dọ̀ ó kọ àwọn mùnáfìkì ń bẹ lọ́dọ̀ rẹ̀ lágbádá dúró là àtàmẹ́dùn mùnáfìkì ni wọn. àwọn sàábí àwọn sì yàtọ̀ kìí ṣe pé tẹ́ wàá gbé mílíkì wá fún àti bọ́ǹvìtà tẹ́ pé jókòó jókòó jókòó tẹ́ ń wò <laughs> ó ti lóò ní sọ́mọ́ o tí wọ́n á fún ọ àwà ah, eh, nsọ́mọ́ nsọ́mọ́ náà ni àìsọ́yún ìyóò jẹ́ kí gbogbo èèyàn ó lè sọ́ra àmọ́ nígbà tí mo bá ti mọ̀ pé mi ò sínú wọn ń sọ̀rọ̀ alẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ nù ó túmọ̀ sí pé kò burú kí olùmọ̀ kó sọ ìmọ̀ kan fọ́kàn nínú àwọn ọmọ ẹkẹ́ rẹ̀ tó dá lórí ní tí kó sọ fáwọn èèyàn yòókù nítorí kọ́mọ̀bà kú mánú kọ́kọ́ ní màkàn tí ò ní kọ́ àwọn èèyàn yòókù kí màwọn ọmọ bàa kú mánú tuntun bá ti kú kú mánú náà nù yóò sì sọ fún pọ̀ gbọ́dọ̀ sọ fẹ́nìkan kò sí ní tó burú mẹ́ torí pé èmi ti sọ àmọ́ à kí wọ́n sọ fún gbogbo èèyàn so nítorí de eléyìí kò sí wàhálà mẹ́ àwọn mùnáfìkì ìwà wọn ó poríṣi méjì eléyìí tó yọ ni kúrò nínú islam pátápátá porongodo iná níbi kí èèyàn dà gẹ́gẹ́ bí abdullahi bin ubay bin salol bàbá yẹn lọ gba gbogbo ràwọ̀ gbogbo oyè nínú jẹ́múnáfíkì àgbáńlá yìí díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọmọ rẹ̀ wá jẹ́ mùsùlùmí gidi sẹ́yìn máa ń yọ àlàyé kúrò nínú òkú gẹ́gẹ́ bí ṣe máa yòókù kúrò nínú àlàyé kọ́ lọ́n sànù wa. ìgbà tí bàbá fẹnu wa rọ́ọ̀fù dójú àmì ọmọ yẹn wá sọ fún anabi sallallahu alaihi wasallam pé èmi ò rẹ́ nìkan nínú àwọn ọmọ ansor tó fẹ́ràn bàbá rẹ̀ tó sì kà sí bíi tèmi ó fẹ́ràn rẹ̀ kó jẹ́ bàbá ni o èsì kó fẹ́ràn rẹ̀ kó jẹ́ mùsùlùmí o àyíbá á mà ó lè fẹ́ pa bàbá òun o ń sọ fún anabi nù èmi ní kẹ́ ẹ pa láṣẹ kí n pa torí ní lè ṣe sùúrù ṣàfaradà máa wọ ẹlòmíì tó bá kún lẹni kọ́ pa kí n máa wò pé ń tọ́ pa bàbá mi ni kó sì máa gbélé ayé ń fẹ́ pa san o àmọ́ tí ẹ bá ti fẹ́ pa èmi náà ní kẹ́ ẹ ní kí n pa subhanallah ẹ wo imani ẹ wo imani ti lágbára tó anabi sallallahu alaihi wasallam á sọ fún un ẹ fi ilẹ̀ inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaba ẹ̀rù ń bà mí kí wọ́n má sọ pé anabi ń pa àwọn sábì rẹ̀ subhanallah torí délé amúnáfíkì tí wọ́n gbarú oyè burúkú àwọn ni kèfèrí kèfèrí ní bẹ́lọ́kàn rẹ̀ islam ní gbé hàn èèyàn jẹ́ kèfèrí tó bá ti padà sílé yóò pé àmọ́ ń fi wọ́n ṣe ẹ̀yẹ ni o wọ́n rò pé mi náà bá wọn ṣe islam ni o mo rò pé yé wa eléyìí ni wọ́n ń pè ní kíni káfíìn ó rí pé àwọn mùsùlùmí máa ń pín àwọn àǹfààní wọ́n máa ń pín àwọn àǹfààní so káǹfààní ọmọ bá fóru lòun náà fi sọ pé òun ṣe kíni òun ṣe islam ó sì tún fẹ́ gba àǹfààní lọ́dọ̀ àwọn kèfèrí náà kí tàwọn kèfèrí ọmọ bá fóru ní ṣe ń ṣe kèfèrí mo rò pé ẹ̀rì pé ọ lọ mọ́sálásí níjọ́ júmọ̀á wọ́n tún lọ sọ́ọ̀tì níjọ́ sunday kí ló dé ó nítorí kó àwọn ọmọ ibi tábìlì ó ti gbà eléyìí tó ju mùnáfìkì lọ fa ẹgbẹ́ mùnáfìkì yóò máa ṣèkan lójú ayé pé islam àmọ́ kúfúrú yun kò ní jẹ́ kó wọ́n kàn mọ́ díẹ̀ subhanallah bóyá ru wọn náà tún wà nítòsí rẹ̀ kó pàkíyèsí wọn kó wọn má kú lórí ẹ̀ o torí tó bá kú lórí ẹ̀ tí ẹ bá nu o àwọn ọlọ́ọ̀ni kẹ́ fún ní ròbànújẹ́ yìí bi anna lahum adhaban alima bákan náà ẹni tó ṣe é pé ìmọ̀ àwù bíi káyí pé àwọn mùsùlùmí wọn dojú tì wọn gbogbo ìgbà ní ìmọ̀ àwù káyí wọn dojú tì mùsùlùmí tọ́ba ti ràwé ìròyìn gbogbo ibi tí wọ́n mọ̀ sí yes nbọ̀ wọ́n ti di fíjà mùsùlùmí nbọ̀ wọ́n ti di fíjà mùsùlùmí awo awo awo awo news kan ni ah innaka la munafik ẹ fi hàn pé dájúdájú kí ni ọ munafik ni ọ ẹni tó ṣe pé ntí máa bà lọ́kàn jẹ́ jù oníkí lọ síwájú ọbẹ̀sí anabi muhammed sallallahu alayhi wa sallam fahuwa munafiq ẹni tó ṣe wípé òun tiẹ̀ bíi kápẹ́ ìsìlámù dáwò bíi kápẹ́ ìsìlámù dáwò bíi kápẹ́ gbogbo yẹn wọ́n ń pè ní boko haram bíi kápẹ́ wọ́n ní kó ti gbogbo mọ́sálásí bíi kápẹ́ wọ́n ní kó wọ́n máa kó wọn títì ní màá wò ó sì ń pera rẹ̀ mùsùlùmí ọgbà mùsùlùmí lọ́nà ìnáka lamunafiq apọ̀ abdullahi ibùnú ubay ibùnú salol àtòsí rẹ̀ kọ́ yẹra rẹ wò síbẹ̀ ni wọ́n náà rí sínú rẹ máa dùn ní tí ìfàsẹ́yìn bá bá Islam tó fò bá ṣe mùsùlùmí ṣèbínú rẹ máa dùn ní ẹni tó bá ti rí bẹ́ẹ̀ mùnáfìkì ni o torí pé àwọn mùsùlùmí tẹ́ rí yan kankan náà ni wa ọlọ́run ọba wa ó ní káwọn kan ga ju àwọn kan lọ ṣùgbọ́n lódodo tá a bá mara wa lọ́kàn náà inú wọn máa dùn tá a bá ráwọn tó lọ nìkan ọ̀gá a sì máa báwọn ẹni tó kù díẹ̀ káàtó á máa bá wọn tara níwọ̀nba eléyìí ní islam ìwọ wa jẹ́ pé bí ó ṣe burú bí ó ṣe burú fáwọn mùsùlùmí ni máa wọ̀ ọlọ́mọ sì wá múnáfìkì inú sísí àwọn múnáfìkì nù àwọn múnáfìkì àwọn á máa fẹ́ bí kọ́ kọyìn kún gún ọlọ́bẹ̀ tó bá sùn ti kọyìn tó bá ti kọjú sí wọn wọ́n tún fẹ́ yín allahu akbar irú wọn wọn pọ̀ àwọn eléyìí àwọn ìwà tiwọn ìní ọlọ́run bá ń sọ fún wa ní ìsìn bíi anna lahum adhaban alima ìyà tí tani ti roni bẹ fún wa oríṣi ìwà míì tún wà fún mùnàfíkì ohun ò tó eléyìí òun ni pé gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ yọ parọ́ sẹ̀mọ̀kí láyé sí bọ́tọ̀ ọ̀rọ̀ irọ́ wọ́n máa fi pani mayonnaise kó lè máa lọ lọ́nà fún tìrìntìrìn tó bá sọ̀rọ̀ kan yóò kó rọ́ọ̀bù wọn ni ẹ diplomasi rẹ ah ẹsìn kan sọ gbogbo nǹkan bó ṣe ṣẹlẹ̀ ẹ sọ ẹ diplomasi ah diplomasi báwo irọ́ nìyẹn ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ munafiki lò nínú ká hùwà nù tó bá ṣàdéhùn yọ yẹ àdéhùn ọlọ́ni kì í yẹ abẹ́ẹ̀ mọ báwọn Yorùbá ṣe máa sọ. So. tiwa munafiki nìyẹn mùsùlùmí tó ń bá ṣàdéhùn kò ní sílẹ̀mí rẹ̀ bí ti wùlé ó kéré ma pọ̀ òun ní pé àyàfi tọ́lọ̀ wọn bá bá ní kí apá rẹ̀ ọmọ tó bá ti fura pọ̀ òun ní lè pé kásìkò wọn tó tó ní òtún máa pàkíyèsí ẹ̀dàpọ̀ o gbogbo ìyànjú bá yóò ṣe ni mò ń gbà tó bá lọ yẹ wàláhì ọlọ́ọ̀ni ọ̀kọ́ torí mò ń gbìyànjú báyìí torí ló ṣe jẹ́ pé tó o bá fẹ́ ọ gbọ́dọ̀ sọ pé màá ṣe nǹkan báyìí lọ́la ọ máa fi kún pé tí Ọlọ́run ọba wa bá fẹ́ tó o bá ti sọ pé insha allah tó o bá rí ṣe ọ̀sẹ̀ lọ àmọ́ tó o bá sọ insha allah tó o bá rí ṣe ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ tó o bá sì fìbúra kún ó sì kàfàrà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá inú ṣe sí munafiki nù. No munafiki tí a máa gbọ́rọ̀ pamọ́ sí lọ́dọ̀ pé ẹ dákun ọ̀rọ̀ yẹn mẹ́jẹ nìkan gbọ́ o pẹ̀lú ògbọ́ láàrin ìjàlẹ̀ ti gbọ́ ó ní sọ lọ́rọ̀ yìí o wọ́n gbé pamọ́ sí mi lọ́dọ̀ wọ́n ní mẹ́jẹ nìkan gbọ́ o wọ́n ní ẹni tí wọ́n á sọ fún ní ìsìnkọ́ fóun ẹsẹ̀ nìkan àbí gini so eléyìí ìwà munafiki ni bẹ́ẹ̀ ni wọ́n gbowó pamọ́ sí lọ́dọ̀ ọ̀pọ̀ àrọ̀ rẹ̀ ọ̀pọ̀ àrọ̀ rẹ̀ ó fẹ́ ẹgbẹ̀rún kan pààrọ̀ ẹgbẹ̀rún kan ó ti ṣe jàǹbá èyí tí wọ́n gbé fún wa gangan la gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ fi pépà míì pààrọ̀ rẹ̀ torí ńgbà tá a bá ti fi pépà míì pààrọ̀ rẹ̀ kí la ṣe a ti ṣe jàǹbá ìwà múnáfìkì nù anabi tún ní wà ìdá xọ́sọ́mà fàjàrà kò lè bá jà kọ́ hùwà pòkì bí wọn ti bẹ̀rẹ̀ sí ní jà yóò ti máa fan kínní kan bàbá ńlá rẹ̀ kínní kan ìyá ńlá rẹ̀ kò ní dáa fún ọ kà á dáa fún ọ wọ tí kínní kan èpè eléyà ìwà ta ni ìwà múnáfìkì ni eléyìí tí ó yẹ ká bá lọ́wọ́ wọ mùsùlùmí àti bá àti bí ọ̀ràn yẹn ló jẹ́ igbe ká jìnnà sí àtijẹ́ múnáfìkì bí ìgbà tó ṣe pé ńgbà tó lọ́wọ́ á ní ẹ wọn ní ròbànújẹ́ àwọn múnáfìkì ipe ìyà tí ta ni tí roni ń bẹ fún wa bí ìgbà tẹnìkan wá béèrè pé wọ́n ọlọ́run ta ni mùnáfìkì ìwà wo ni wọ́n máa wù tí wọ́n fi jẹ́ mùnáfìkì tí irú ìyà burúkú yìí ó fi tọ́ sí wọn ọlọ́run wá ṣàlàyé. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا àwọn munafiki ta ni kò fún ní ròbànú jẹ́ ipe ìyà tí máa ta ni tí máa roni ń bẹ fún wa àwọn náà làwọn ẹni tí máa mú àwọn kèfèrí lẹ́ni wọn àwọn kèfèrí ìní wọn á máa mú lẹ́ni tiwọn àwọn kèfèrí lálàránṣẹ́ wọn àwọn kèfèrí lọ́rẹ́ mátímátí wọn tí wọ́n fẹ́ dénú a'udhu billah eléyìí fi hàn wá kó léwu o kéèyàn mú kèfèrí lálàránṣẹ́ yẹn kéèyàn mú kèfèrí ní ọ̀rẹ́ mátímátí èèyàn ó léwu wọn náà yẹ fáìlì àwọn ọ̀rẹ́ rẹ o àwọn tiẹ̀ àwọn tiẹ̀ tọ́ ẹgbẹ́ bọ̀ bá ti rí wọn ọ̀gbádùn àwọn alábàásọ rẹ àwọn alábàárò rẹ àwọn afetíkòmílétè kí n wí fún ọ àwọn èèwo ni táwọn káfírúnà ni wọn abáwọn mùsùlùmúnà tó bá yẹ kó àwọn káfírúnà ló ní nírú yìí à ewu ńlá ń bẹ lọ́rùn ẹ̀ ẹni tí ń mú kèfèrí ní ọ̀rẹ́ mátímátí rẹ̀ alábàárò rẹ̀ alábàájíròrò ẹni afẹ́dínú alágbàkàyà fún alárànṣe fún àwọn ọlọ́nbáwí sẹ́mi kó àwọn múnáfìkì bí wọ́n ṣe ń bá àwọn mùsùlùmí ṣe ni wọ́n ń bá àwọn kèfèrí ṣe tó bá ti wá bẹ́yìn tó ló bẹ pẹ̀lú yín yóò sì tún padà lọ bá àwọn kèfèrí pé nóò ẹ fọkàn balẹ̀ ẹ̀yìn yín la wà bíi ké lẹ́yìn àbùké a lè fi yín lẹ̀ rárárárá àwọn múnáfìkì nù torí ẹ̀ àwọn munafiki. yìí àwọn làwọn ẹni tí wọ́n mú àwọn kèfèrí lẹ́ni wọn wọ́n mú àwọn kèfèrí lálára ṣe fún wọn min dunil mu'minin yàtọ̀ sí àwọn mùmíní àwọn mùmíní ló yẹ kí wọ́n mú lọ́rẹ̀ẹ́ mọ́tímọ́tí àwọn mùmíní ló yẹ kí wọ́n fẹ́ dínú àwọn mùmíní ló kí wọ́n mú lálára ṣe ṣùgbọ́n wọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àwọn kèfèrí ni wọ́n lọ mú bẹ́ẹ̀ tẹ́ bá wò láì tí ì ṣòṣèlú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò ní mùsùlùmí ní ẹni tó fẹ́ràn dénú yóò ní à èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fáwọn mùsùlùmí o àmọ́ ká ṣọ́ra alẹ̀ fáwọn kèfèrí kò ní ìdíkọ̀ sọ torí pé àwọn ẹni ń bá sọ̀rọ̀ ní làákàyè kò yẹ kó ṣọ́ra alẹ̀ fún mùsùlùmí àmọ́ kó ṣọ́ra alẹ̀ fún kèfèrí àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló ń wá lọ́dọ̀ kèfèrí tó fi jẹ́ kó gidi wọn lọ́rọ̀ kiri káàrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn mùnáfíkì burúkú yóò máa kú ọ̀rọ̀ mọ́sálásí yóò lọ́ọ́ máa sọ fáwọn ọ̀tọ̀ ọlọ́ gbogbo ní ti ń ṣẹlẹ̀ sí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ẹnu kèfèrí lẹ́tì máa gbọ́ tẹ̀mí kwami mùnáfíkì nìyẹn yóò lọ́ọ́ máa dá yẹ̀yẹ́ wọn alẹ̀ nítorí pé kíni kí ló ń wá lọ́dọ̀ kèfèrí ọlọ́ọ̀ ń ayabtaguna indahumul izza ṣé ìborí lẹ̀ ń wá lọ́dọ̀ kèfèrí ni àrànṣe lẹ̀ ń wá lọ́dọ̀ kèfèrí ni àgbéga wo ń wá lọ́dọ̀ kèfèrí ṣé ìrànlọ́wọ́ wo lẹ rò pé ẹ lè rí lọ́dọ̀ kèfèrí tẹ̀ ń fi mú wa lẹ́ni tẹ́ ẹ fẹ́ dénú yàtọ̀ sáwọn mùsùlùmí. فإن العزة لله جميعا sí ọ̀rẹ́ ìwà múnáfíkì tó ṣe pé àwọn kèfèrí lọ àwọn rẹ àwọn ni tiẹ̀ àwọn ni tiẹ̀ sọ́ọ̀mà ìpè ọba ni gbogbo àgbéga wà ní gbogbo ká ọta ọba ni. kèfèrí kan ò ṣe tó lè fún ọ nírú ẹ̀ kí wọ́n á lọ fa àwọn mùsùlùmí ilẹ̀ sí tó ń lọ bẹ́ni tí ò lè fi nǹkan kan ràn ọ́ lọ́wọ́ kí ló fa àwọn mùsùlùmí sílẹ̀ sí tó níwọn ò tó láti mú lẹ́ni tiẹ̀ tó fi jẹ́ pé àwọn kèfèrí ló mú lẹ́ni tiẹ̀ ìpanilẹ́nu mọ́lẹ́lẹ́yìí o látọ̀dọ̀ ọlọ́run tó bá gbàgbé ga lọ́ba wọn lọ́dọ̀ tó fi jẹ́ pé àwọn náà ló ń dùn. فإن العزة لله جميعا dájúdájú ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo àgbéga wà Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú àyà yìí kálíbà àmọ́ pípọ̀ kan nínú téèyàn máa wá láyé àti lọ́run òun náà ni àgbéga péèyàn bá ń ṣiṣẹ́ yóò máa fẹ́ àgbéga béèyàn bá wà láyé yóò fẹ́ láti borí ọ̀tá àgbéga tó ṣe pé nínú rẹ̀ ní borí ọ̀tá kò lè tọ̀dọ̀ ẹnìkankan wá àfi látọ̀dọ̀ Ọlọ́run fa innal izzata lillahi jami'a gbogbo àgbéga lápapọ̀ rẹ̀ tọ́lọ́wọ́n bá ní í ṣe Ọlọ́run bá fi hàn wá mi pẹ́lú mi ò sí tó ní àgbéga tá a lè wá àgbéga lọ sọ́dọ̀ rẹ̀ àbí borí ọ̀tá àyàfi ta ni Allahu rabbul alamin ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa jẹ̀ máa kí wọ́n á là ń wá lọ sọ́dọ̀ àwọn ọ̀tọ̀ lọ kí là ń wá lọ sọ́dọ̀ àwọn ọ̀tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣe pé ní tá à ń wá ọ̀dọ̀ ọlọ́run tó dá wa tá à ń sìn lọ́wọ́ àwa sì jẹ́ ni tí ń sin lọ́hùn kí ló dé tọkàn wọ balẹ̀ bọ́lá wọn bó sin tá à ń fẹ́ fún wa ẹ jẹ́ fi gbogbo ọ̀rọ̀ wa ká fi mọ́ ọlọ́run ẹ jẹ́ dúró ti ọlọ́run torí gbogbo ẹni tó bá dúró tẹ̀sìn ọlọ́run ọlọ́run bò ní dáadáa bùkátà gbogbo tó bá dúró tẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ò ní fi fún ọ̀tá mú ò ní dá rẹ̀ lẹ̀ níwájú ọ̀tá mùnáfìkì tẹ́lẹ̀ náà ó ń ṣe ó ń sọ̀hún nítorí pé kó lè bá a má ọ̀rọ̀ rẹ̀ ẹ ìyà ìyà ó هم الذين يقول آه يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين àwọn munafiki máa ń sọ yìí pé tá a bá fi lè padà sí Madina àwọn ẹni gíga nu wa wọn ò lé àwọn ẹni àbùkù kù nu Madina ọlọ́ọ̀ni tọ́lọ́ọ̀ni gbogbo gíga o àti tànàbì rẹ̀ àti tàwọn múmi ni torí káwọn múmìnì ni wọ́n bá wí mbẹ́ o lọ́lọ́run fi sọ fún wa pé gíga tó wọn lọ́n àti tànàbí òun àti tàwọn múmìnì ẹ̀yìn sì ti mà ipò lọ́n fi ẹsẹ̀ gíga rinlẹ̀ fúnra ara rẹ̀ ó tún fi irú rẹ̀ rinlẹ̀ fànàbí ó tún fi rinlẹ̀ fáwọn múmìnì kò túmọ̀ sí pé irú gíga tó lọ́n tànàbí o kò sì túmọ̀ sí pé irú gíga tó lọ́n ní tàwọn múmìnì o so ṣùgbọ́n gíga tọ́mí èèyàn a tànàbí ni tànàbí ga ju gbogbo ẹni tó ga lọ yàtọ̀ sáà nàbì sọlá àìsàn àwọn mọ́mìnì wọ́n ga ju gbogbo èèyàn yòókù lọ tí èsè mọ́mìnì. àyà yìí wá ní falillahil izzatu jami'a tọ́lọ́ ní gbogbo gíga kọ́takura wọn o sẹ́wọ̀n kí n bẹ̀rù ọlọ́ọ̀ni tòun tànàbì táwọn olùgbàgbọ́ òdodo ibi ó sì sọ pé tòun ní gbogbo gíga torí ta ló mú kẹ́ni tó ga náà ga nígbà tó lọ ní ànábì náà ga àwọn olùgbàgbọ́ òdodo náà ga ta ló mú kó wọn ga ìnáma ìnáma sọ́ọ̀rù àìzẹ́ ẹ̀bì àìzẹ́tìlá wọn ò sàdédé dẹni gíga àyàfi látàrí àgbéga ọlọ́run ọba wa ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ eléyìí fi hàn wá pé a lè rí àgbéga lọ́dọ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run a lè rí àgbéga lọ́dọ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni tí irú rẹ̀ ti ṣẹlẹ̀ sí wọ́n mà wọ́n ti gbára lé àwọn ọ̀tọ̀ ọlọ́run pípọ̀ ṣùgbọ́n wọ́n já wọn kulẹ̀ wọ́n já wọn kulẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀dọ̀ ọlọ́run láti rágbèga ọlọ́run ọba ni kò dúró tì mọ ìyá munafiki ọlọ́run ọba dákun má ṣe èmi pẹ̀lú rẹ ní munafiki ọlọ́run sì wá lọ́kàn nínú ẹni tí ó gbàgbọ́ lódodo tí ó sì ní padà di kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ ọlọ́run ọba sì wá lọ́kàn nínú ẹni tó foríjìn ṣe wá lọ́kàn nínú ẹni tó fọ́nà mà ọlọ́run ọba dákun jọ̀wọ́ má ṣe wá ní mùnáfìkì ọlọ́run dákun ṣe wá lọ́kàn nínú ẹni máa mú àwọn múmìnì ní àwọn ẹni tiwa tá a máa bẹ pẹ̀lú wọn tá a wa ṣe ọlọ́run ọba ìwọ nìkan ló ní gíga má ṣe wá lẹ́ni yẹpẹrẹ láyé má ṣe wá lẹ́ni àbùkù lọ́jọ́ ọlọ́run dákun ṣàánú àti ìmọ́lẹ̀ alukur'an tí ó sì láǹfààní subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi èrè kò sí.